a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá nílé lóko àti lẹ́yìn odi ní orí ìkànnì wa níbi gbogbo yín pátá ni a kí a kú ìsinmi òpin ọ̀sẹ̀ ìsinmi aláyọ̀ ìsinmi olóògùn ló máa jẹ́ fún gbogbo wa a ò ní dààmú o orílẹ̀-èdè yorùbá ó máa wá sí ìmúṣẹ láṣẹ Èdùmàrè ẹ̀yin ènìyàn abẹ́ tí ń darapọ̀ mọ́ wa ẹ bá máa pín ètò yìí bàbá bọ́lá ahmed tinubu yẹn ni ààrẹ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti sọ̀rọ̀ o hmm. ààrẹ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti gbé ìgbìmọ̀ kan dìde ìyẹn ni àwọn ìgbìmọ̀ eléyìí tí wọ́n ń rí sí ètò ọrọ̀ ajé nínú ìlú bàbá Bọ́lá Ahmed Tinubu nínú àwọn ọ̀rọ̀ wọn eléyìí tí wọ́n sọ ní ilé ìgbìmọ̀ ní Àbújá yẹn ni Aso Rock Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti gbé ìgbìmọ̀ kan dìde tí yóò mójútó ètò ọrọ̀ ajé ìyẹn ni bí ètò ọrọ̀ ajé ṣe dúró sójú kan tó lọ síwájú bí ọrọ̀ ajé inú ìlú yẹn bó ṣe dágún bí adágún omi tó lọ wájú tó lọ sẹ́yìn tó yẹ pé ojú kan báyìí ló dúró sí nínú bí wọ́n ṣe lọ bá bàbá ṣe ètò ìsínu wọ́n lọ bá wọn ṣe ìsínu àwẹ̀ ẹ̀ pé àwẹ̀ lọ lọ́wọ́ báyìí àwọn lọ́balọ́ba àwọn àwọn àáfàá fúlàní haúsá gbogbo wọn ni wọ́n péjú péjọ síbẹ̀ níbẹ̀ ni bàbá ti sọ̀rọ̀ yìí o tí wọ́n sì gbé ìgbìmọ̀ yẹn dìde ní àárín wọn ní ọjọ́ náà ìyẹn ni wípé ìgbìmọ̀ ilé ètò mójútó ètò ọrọ̀ ajé inú ìlú bí wọ́n á ṣe rí sí ètò ọrọ̀ ajé tí gbogbo kan á máa lọ déédé ẹ tá a máa lọ létòlétò ẹ̀yin ènìyàn wa ẹ bá wa súnmọ́ bí kí ẹ bá wa gbọ́ o àwọn ìgbìmọ̀ ilé tí bàbá tí wọ́n gbé dìde tí a sì ń sọ fún wa wípé lọ́wọ́lọ́wọ́ yìí orílẹ̀-èdè Yorùbá um a máa tó gbé àsíá wa sókè tá a máa fẹ́ lẹlẹ orílẹ̀-èdè Yorùbá òun la fẹ́ nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ níbí um ara àwọn tí wọ́n kó jọ tí wọ́n ní wọ́n jọ fẹ́ ṣiṣẹ́ láti fọ́ mójútó ètò ọrọ̀ ajé ẹ̀yẹ ènìyàn wa ẹ máa gbọ́ orúkọ wọn nísìnyí lélẹ́yìí tó jẹ́ wípé igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ó wà lára wọn igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tó wà lára wọn yìí <laughs> lójú ti tèmi àbí lójú ti yín tẹ́ ẹ bá gbọ́ hmm, ǹjẹ́ ó yẹ kí wọ́n fi igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà sí àwọn ìgbìmọ̀ eléyìí tó fẹ́ mójútó ètò ọrọ̀ ajé tẹ́sí mọ̀ wípé òun yìí gangan gangan ni òun ló ń ṣe dúnàádúrà pẹ̀lú àwọn agbésùmọ̀mí ǹjẹ́ ó wá jẹ́ irú ẹ̀yẹn náà kọ́ fi sí ìgbìmọ̀ eléyìí tó mójútó ètò ọrọ̀ ajé jẹ́ ká gbé ìròyìn yẹn sí wa létí ká tó tẹ̀síwájú nínú ètò wa bàbá sọ̀rọ̀ o a máa fi fọ́nrán yẹn hàn wá níbi tí bàbá ti sọ̀rọ̀ bàbá sọ̀rọ̀ wọ́n sọ wípé inú ìlú yìí wọ́n ní nàìjíríà wọ́n ní <laughs> wọ́n ní ká fọwọ́sowọ́pọ̀ a sì ń jẹ́ kí bàbá máa mọ̀ wípé àwa ìran yorùbá orílẹ̀-èdè yorùbá la fẹ́ torí pé orílẹ̀-èdè Yorùbá yìí òun ni ọkọ̀ wa ti lè balẹ̀ òun la ti lè rí jẹ ta ti lè rí mu ṣe bẹ́ẹ̀ rí pé lára àwọn ìgbìmọ̀ tí wọ́n kó jọ èyí tí lè tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà igbákejì wọn ó wà lára wọn Akpabio tó jẹ́ senate president òun náà wà lára wọn ṣé wọn ò lè wá wá àwọn míì kó jọ tí wọ́n á jọ mójútó ètò ọrọ̀ ajé ó ṣe jẹ́ ẹni tó ti jẹ́ senate president ni wọ́n ti mú sára wọn ẹni tó jẹ́ vice president òun náà wà lára wọn ẹ̀ ó yẹ kí bàbá náà wà lára wọn kọjọ kú um ká mọ̀ wípé ara ara wọn náà ni kò sí nǹkan tó ti yí padà náà. ìdí tá a fi sọ wípé àwa ọmọ Yorùbá ẹ jẹ́ kí á gba ilé wa lọ nìyẹn jẹ́ kí a kọ́kọ́ gbọ́ ìròyìn eléyìí tó jáde. tí yóò mójútó ètò ọrọ̀ ajé ilé wa nàìjíríà àbádúpẹ́ o ìyà pọ̀. Hmm. ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà bọ́lá ahmed tinubu ti gbé ìgbìmọ̀ kan dìde láti wá ojútùú ọ̀nà àbáyọ sí ètò ọrọ̀ ajé ilé wa nàìjíríà hmm. tó dẹnu kọlẹ̀ ṣé ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ọ̀hún ló jẹ́ pé kàkàkẹwé àgbọ̀ndẹ̀ ni tí ó jẹ́ pé níṣe ló tún le kokoko sí i tí ẹyẹ òkè bí ẹyẹ eku òkè bí eku kódà àwọn ọmọ èèyàn gan ò fẹ́ máa fọ̀n bí ọmọ èèyàn mọ́ hmm. ọ̀wọ́n gógó oúnjẹ àti epo ló tún ṣe bẹ́ẹ̀ kojú àwọn aráàlú bẹ́ẹ̀ ọ̀pọ̀ òṣìṣẹ́ ń tiraka nítorí owó oṣù wọn tí kò ká nǹkan tí wọ́n ń fowó rà ètò ọrọ̀ ajé tó dẹnu kọlẹ̀ yìí ti mú kí ìgbé ayé nira fún ọ̀pọ̀ mẹ̀kúnnù tí àwọn ènìyàn sì ń ké sí ààrẹ Tinubu láti wá ojútùú ọ̀nà àbáyọ sísọ̀rọ̀ ìpèníjà náà tó hmm. dojúkọ àwọn aráàlú lára tí àwọn èèyàn ń tọ́ka sí pé ó fa ìṣòro ọ̀hún ní bí ìjọba ṣe yọ owó ìrànwọ́ orí epo bẹntiróòlù àti bí owó náírà ṣe ń fojoojúmọ́ já wálẹ̀ sí owó dọ́là. ẹ bá bá wa dé o kókó kí ló fà á tí ìlú le koko kí ló fà á tí ọrọ̀ ajé ìlú ò ní ìtẹ̀síwájú nípa owó epo ẹ owó tó gun orí epo owó gun orí epo ẹ rí i pé láti ìgbà yẹn ni ìlú ti le koko lóúnjẹ ti wọ́n ní náírà ní dọ́là ti gòkè àràfá ṣùgbọ́n lọ́wọ́ yìí wọ́n ló já wálẹ̀ ṣé ó já wálẹ̀ náà ní one thousand three eléyìí tí dọ́là sì jẹ́ one thousand three hundred naira ni one dollar wọ́n sì ní ó ti rọrùn ẹ máa gbọ́ o wọ́n ti wá gbé ìgbìmọ̀ àwọn tí wọ́n á mójútó ètò ọrọ̀ ajé um inú ìlú eléyìí tó dúró sójú kan àwọn ìgbìmọ̀ náà ní kẹjẹ ká tẹ́tílẹ̀ kẹjẹ kí a gbọ́ wọn orúkọ àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé dìde. ṣíṣe àtúntò ètò ọrọ̀ ajé jẹ́ ọ̀nà kan gbòógì láti mú kí ètò ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà gbòòrò sí i hmm. lọ́jọ́ iwájú èyí ló mú kí ààrẹ gbé ìgbìmọ̀ náà dìde láti wá ojútùú ọ̀nà àbáyọ sí ìṣòro ìpèníjà ọ̀hún àti pé wọ́n gbọ́dọ̀ jábọ̀ fún lórí àwọn ìgbésẹ̀ tó bá yẹ hmm. láàrin ọ̀sẹ̀ méjì ààrẹ ní ohun tí ìjábọ̀ wọn bá dálé lórí ni àwọn yóò fi ṣe ìgbésẹ̀ ètò ọrọ̀ ajé fún oṣù mẹ́fà ìgbìmọ̀ náà ni èyí tí wọ́n ń pè ní Presidential Economic Coordination Council. ẹ gbọ́ ìgbìmọ̀ tí wọ́n gbé ìdè náà ni Presidential Economic Council òun ni orúkọ àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé dìde láti mójútó ètò ọrọ̀ ajé inú ìlú eléyìí tó dúró bí adágún omi. àbọ̀ hmm. wọn bá dalé lórí ni àwọn yóò fi ṣe ìgbésẹ̀ ètò ọrọ̀ ajé fún oṣù mẹ́fà hmm. ìgbìmọ̀ náà ni èyí tí wọ́n ń pè ní presidential economic coordination council hmm. èyí tí ààrẹ jẹ́ alága rẹ̀ lára àwọn ọmọ ìgbìmọ̀ náà ni igbákejì ààrẹ kazeem shettima ààrẹ ilé asòfin àgbà godswill akpabio alága àwọn gómìnà lórílẹ̀‐èdè nàìjíríà àtàwọn mẹ́tàdínlọ́gbọ̀n míì àtẹ̀jáde kan. ṣe bẹ́ẹ̀ ti rí <laughs> àwọn ìgbìmọ̀ tí wọ́n wá gbé dìde yìí ẹ ti bá gbọ́ orúkọ ẹni àkọ́kọ́ òun náà ni sentiment sentiment yìí sì ni igbákejì ààrẹ orílẹ̀-èdè èkejì ẹ̀ tí wọ́n ti wà nínú ìgbìmọ̀ yẹn náà ni Godwin Akpabio Emefiele God <laughs> Godwin Akpabio tó wá jẹ́ wípé ǹjẹ́ àwọn tí wọ́n ti ti wà níbì kan tó yẹ pé senate president ó ní Akpabio o ẹ má gbàgbé senate president yìí náà ni wọ́n ti wá yàn sí ara àwọn tí wọ́n náà fẹ́ mójútó ètò ọrọ̀ ajé inú ìlú tó jẹ́ yí pé nílé ìgbìmọ̀ asòfin ọ̀wọ̀ọ̀wù ó wà ńlẹ̀ lórí owó tí wọ́n fi kún bọ́jẹ̀tì ìyẹn ní 2024 twenty four bọ́jẹ̀tì yìí gbogbo alágbọ́ tí sínétọ̀ kan lára àwọn sínétọ̀ òkè ọya tó fi three trillion, tó fi kún bọ́jẹ̀tì eléyìí tí wọ́n ṣe sílẹ̀ thirty trillion, kan náà wà ńlẹ̀ tí wọ́n ń yanjú tí wọ́n ò tí ì yanjú ẹ̀tọ́ o àwọn wọ̀nyí ni wọ́n ti wá yàn nínú wọn tí wọ́n ti ní kí wọ́n mójútó ètò ọrọ̀ ajé inú ìlú torí pé bàbá ṣẹ̀ gbé ìgbìmọ̀ yẹn jáde báyìí ni ìgbìmọ̀ àwọn tó fẹ́ mójútó kí ló ṣẹlẹ̀ báwo ni ọrọ̀ ajé inú ìlú yìí ò ṣe lọ síwájú ṣé ẹ ti rí wọn bẹ́ẹ̀ yẹn o wọn ò lè wá kọ́ wá àwọn míì tó jẹ́ wípé wọ́n máa jọ ṣe iṣẹ́ yìí tí nǹkan á fi bọ́ sípò kì í ṣe àwọn tó jẹ́ pé kùdìẹ̀kudìẹ̀ kan gangan ti wà lọ́wọ́ wọn náà tẹ́lẹ̀ wọn ò tí ì rí yẹn yanjú àwọn lẹ tí wá lọ yàn wípé kọ́ wá mójútó ètò ọrọ̀ ajé inú ìlú ṣebí a rí wípé kàkàkéwé àgbọ̀n wọn dẹ̀ kòkòkò ló ń le sí lójú bójú ẹja òun la fi ní pé àwa ìran Yorùbá ká dá dúró ká gba orílẹ̀-èdè wa àti Godwin tí wọ́n yàn àti Shentima irú ròǹbòrò náà ni gbogbo wọn tí wọ́n bá débẹ̀ náà tán tí wọ́n yàn wọ́n wípé ó yẹ mójútó ètò ọrọ̀ ajé inú ìlú yìí o ẹ bá wa wá solution sí o ẹ wá ọ̀nà àbáyọ sí o àwọn wọ̀nyẹn náà nǹkan táwọn náà fẹ́ kó mì tí wọ́n fẹ́ kó sápò náà ni wọ́n ń wá kiri ẹni tí wọ́n fi jẹ senate president ṣebí gbogbo wa la mọ̀ wípé owó àkọ́kọ́ tí bàbá kọ́kọ́ yá gẹ́gẹ́ bí wọ́n ṣe jòkó gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè senate president yìí ló kọ́kọ́ pàṣẹ wípé àwọn máa yọ tí wọ́n ń bẹ̀ owó ìrànwọ́ tó gun orí epo ní kété tí wọ́n sì yọ tí wọ́n ń bẹ̀ wọ́n lọ fi ra bulletproof car ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó fara ń gbọta ọ ni wọ́n lọ fi ra o ṣé irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ló yẹ kí wọ́n ti sọ pé àwọn fẹ́ yàn sí ìgbìmọ̀ tó fẹ́ mójútó ètò ọrọ̀ ajé inú ìlú ṣé àwọn nìkan ló wà nínú ìlú ni ṣé àwọn nìkan ló wà ní gbogbo yín pátápátá ni akí bàbá mi adéfẹ́mi ẹ káàbọ̀ sórí ètò wa gbogbo ẹ̀yin ìyá wa pátápátá tẹ wà bí pẹ̀lú ọgbọ pátápátá ni akí o ṣé ẹ ti ẹ máa bá wa máa dé o àwọn tó ti wà ń bì kan tẹ́lẹ̀ nínú wọn yìí náà èyí tó ti jẹ sínétọ̀ nínú gbàgbà ìjọba búbù ó wà nù wọn o wọ́n ti mú wọn mínísítà wọ́n bẹ̀rẹ̀ sí kí wọ́n wọ́n kí wọ́n bọbẹ̀ àwọn kan sì wà nílẹ̀ àwọn gírájẹ̀tì wà o tọpọlọ wọn pé torí wọn pé tí wọ́n kàwé tí wọ́n gboyè wọn ò mú wọn kó fi wọn síbì kan ó yá o bàbá Bọ́lá Ahmed Tinubu o ẹ wo ilẹ̀ Yorùbá àwọn ọ̀jọ̀gbọ́n wà ń bẹ̀ àwọn ọ̀mọ̀wé àwọn tó kàwé wọn ò níṣẹ́ ẹ ò lè mú wọn kẹ́ ẹ jọ jíròrò lórí bí ètò ọrọ̀ ajé inú ìlú á ṣe tẹ̀síwájú àwọn tí wọ́n ti bá Buhari ń bá nǹkan bọ̀ náà tẹ́lẹ̀ olè náà ní gbogbo wọn olè jí olè gbà ni ẹ wá ṣẹ̀ṣẹ̀ wá gbé ìgbìmọ̀ kan dìde báyìí ìgbìmọ̀ tí ẹ wá gbé dìde yẹn kì í ṣe nínú àwọn tó ti wà nínú Aso Rock yẹn náà tẹ́lẹ̀ ló yẹ kẹ́ ẹ ti padà yàn gẹ́gẹ́ bí ìgbìmọ̀ tó fẹ́ mójútó ètò ọrọ̀ ajé inú ìlú Bàbá Bọ́lá ẹ bá wa tẹ́tílẹ̀ kẹ́ bá wa máa gbọ́ o kì í tiẹ̀ wá ń ṣe bíi igbákejì pírẹsidẹ́ǹtì ṣèǹtìmà ò tiẹ̀ yẹ kó wà nínú ìgbìmọ̀ tí ẹ̀jẹ̀ fẹ́ gbé dìde tó fẹ́ mójútó ètò ọrọ̀ ajé inú ìlú ṣèǹtìmà kò tiẹ̀ yẹ kó sí nínú wọn torí pé gbogbo alárí ṣèǹtìmà nígbà tó gbé owó lọ fún àwọn agbésùmọ̀mí ní gbogbo ìgbà election ṣé ti gbàgbé ni ṣé irú ẹnìyẹn ló máa máa wá ìtẹ̀síwájú inú ìlú àbó òun náà a máa gbèsọ́ yín àwọn agbésùmọ̀mí àwọn tí wọ́n ń pààyàn tí wọ́n ń gba ránsọ́ọ̀mù ẹ túbọ̀ gbé agbára lé e lọ́wọ́ nìyẹn pé kó máa tẹ̀síwájú nínú iṣẹ́ láabi tó ń ṣe. wọ́n pè ní Presidential Economic Coordination Council èyí tí ààrẹ jẹ́ alága rẹ̀ lára àwọn ọmọ ìgbìmọ̀ náà ni igbákejì ààrẹ Kazeem Shettima ààrẹ ilé asòfin àgbà Godswill Akpabio alága àwọn gómìnà lórílẹ̀ ajúrìǹgè la lè fi léde ni hmm. ìgbésẹ̀ ààrẹ náà tó wáyé láti ṣe àtúntò ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ìgbìmọ̀ tí wọ́n gbé dìde náà tún ní àfikún èèyàn mọ́kànlélógún lẹ́ka aládàáni tí wọ́n máa ṣiṣẹ́ fún ọdún kan hmm. ìgbìmọ̀ àwọn ẹ̀ka aládàáni tí wọ́n pe orúkọ rẹ̀ ní economic management team emergency task force lẹ́yìn tí ìgbìmọ̀ aláṣẹ ìjọba àpapọ̀ buwọ́lù lọ́jọ́ ajé monday lára àwọn ọmọ ìgbìmọ̀ tí ẹ̀ka aládàáni náà ní ni alága iléeṣẹ́ dangote group Aliko Dangote. Ah. ṣé ẹ ti ń gbọ́ hmm. àní ìjọ́ ò la fẹ́ yọ ìjọ́ ò la fẹ́ bọ́ kúrò lọ́wọ́ Dangote ìjọ́ ò la fẹ́ bọ́ kúrò lọ́wọ́ àwọn Haúsá Fúlàní ẹ ti gbọ́ o ìgbìmọ̀ tí wọ́n gbé dìde àwọn new new committee àwọn tí wọ́n gbé dìde tí wọ́n fẹ́ mójútó ètò ọrọ̀ ajé inú ìlú nínú ẹ̀ náà ni alága company Dangote ti wà nínú wọn ẹ jọ ṣé ayé yín la wá ni ẹ bá wa máa farabalẹ̀ kẹ́ máa gbọ́ o. wọ́n ní àfikún èèyàn mọ́kànlélógún lẹ́ka aládàáni tí wọ́n máa ṣiṣẹ́ fún ọdún kan hmm. ìgbìmọ̀ àwọn ẹ̀ka aládàáni tí wọ́n pe orúkọ rẹ̀ ní economic management team emergency task force jẹ́ èyí tí ìgbìmọ̀ aláṣẹ ìjọba àpapọ̀ buwọ́lù lọ́jọ́ ajé monday hmm. lára àwọn ọmọ ìgbìmọ̀ tí ẹ̀ka aládàáni náà ní alága iléeṣẹ́ dangote group aliko dangote alága ilé ìfowópamọ́ uba tony elumelu olùdarí alága iléìfowópamọ uba Hey, alága iléeṣẹ kọńpìlì dáńgọtẹ ṣé ẹ ti rí bí wọn ṣe ń kó wọn papọ̀ bẹ́ẹ̀ yẹn o àwọn ni wọ́n yàn wípé ó yá o economic inú ìlú yìí o tó ò dúró déédéé o ẹ̀yin ni kí ẹ wá mójútó wà ní wọ́n ti ta gbogbo inú ìlú yẹn fún Dangote sẹ́ ó yẹ ẹ máa tẹ̀síwájú à ń gbọ́ yín. sílẹ̀ iléeṣẹ́ bua Abdulsamad Rabiu àti àwọn mìíràn hmm. ariwo tí àwọn èèyàn ń fojoojúmọ́ pa ni pé ààrẹ bọ́lá ahmed tinubu hmm. ìyà yìí pọ̀ o ẹ bá wa wá ojú. ìyà yìí pọ̀ ẹ bá wa wá ojútùú sí i ṣùgbọ́n kí wá ṣe wípé ẹ fẹ́ wá gbé ìgbìmọ̀ dìde gbogbo ìgbé ayé inú ìlú yẹn ẹ wá gbé lọ́wọ́ fúlàní ẹ gbé lọ́wọ́ dangote ẹ jọ ṣe ìgbé ayé wọn la wá ni ìdí tá a fi ń sọ fún àwa ìran Yorùbá nìyẹn wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àwa fúnra wa ní ká gbára wa orílẹ̀-èdè Yorùbá a gbọ́dọ̀ dá dúró torí wípé àwọn tí wọ́n ti ń jẹ àjẹbánu àwọn tí wọ́n ràgàbò inú ìlú yẹn náà tó jẹ́ wípé gbogbo àǹfààní inú ìlú yẹn ọwọ́ wọn ló ń bọ́ sí àwọn náà ni wọ́n túbọ̀ ń yàn lójoojúmọ́ ṣé àwọn míì ò ti sí nílẹ̀ ni tí ó lè bá yín ṣiṣẹ́ bàbá Bọ́lá Ahmed Tinubu ṣé kò sí ọmọ Yorùbá míì tó kàwé tó gboyè tí ẹ gbé dìde láti ti lè fọwọ́ kun yín pẹ̀lú iṣẹ́ ilé tí ẹ fẹ́ ṣe kí ló dé tó jẹ́ pé àwọn pípù wọ̀nyí náà tó jẹ́ pé àwọn ló ń banú ìlú yẹn jẹ́ ibi tó bàjẹ́ délé ní ọwọ́ wọn náà la bá níbẹ̀ àwọn náà lẹ túbọ̀ tí ń yàn sínú àwọn ìgbìmọ̀ tẹ̀sẹ̀ gbé dìde ẹyẹ ènìyàn wa ẹ bá wa dá sọ́rọ̀ yìí o hmm. ẹ̀rọ yìí ẹ bá wa dá sí o òun la fi máa sọ pé tá a bá ti ń ṣètò báyìí ẹ bá wa máa pè wọlé kẹbá wa náà fi èròǹgbà yín sí abẹ́ ọ̀rọ̀ tá à ń sọ yìí wípé àwa ìran Yorùbá kí la gbà lọ́wọ́ wọn ẹ wo inú ilẹ̀ Yorùbá báyìí ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ lójoojúmọ́ kò sí dàgbàsókè nínú ìlú nǹkan ò lọ déédé ìlú le koko ni àwọn tí wọ́n ti wà lókè yìí náà àwọn náà ni wọ́n ń fara wọn síbẹ̀ a sọ fún wa wípé bí wọn wọn kì í máa ń kúrò ń bẹ́ẹ̀ ọmọ wọn báyìí wọ́n máa fi ń dógò síbẹ̀ ni ọmọ wọn wọ́n fi máa dógò síbẹ̀ ni Dangote gbogbo àwọn ẹbí ẹ̀ gbogbo àwọn fámìlì ẹ̀ ibẹ̀ náà ni ṣèǹtìmọ̀ náà ẹ ti mọ̀ wípé Àtìkù ń tiẹ̀ ẹ̀ Dubai ni gbogbo àwọn ẹ̀mọ̀lẹ́bí ẹ̀ àtìyàwó àtọmọ ibẹ̀ ni wọ́n fi ṣe ilé nǹkan tó wá ń ṣẹlẹ̀ nínú ìlú yẹn bí ìlú ṣe fẹ́ dàgbàsókè o Yẹ̀tìmà náà sọ̀rọ̀ o bàbá sọ̀rọ̀ o gbogbo wọn ni wọ́n sọ̀rọ̀ o lórí bí ìlú àti nǹkan ọrọ̀ ajé bó ṣe da bó ṣe dúró bí adágún omi òun ni wọ́n fi wá rò wípé ó yẹ káwọn gbé ìgbìmọ̀ á wípé ìgbìmọ̀ tẹ́ gbé ìdè ò dá o ṣùgbọ́n nígbà tẹ́ gbé ìgbìmọ̀ dìde ó yẹ kẹ́ ẹ wọlẹ̀ dáadáa kẹ́ ẹ worú àwọn èèyàn tẹ́ ẹ yàn sínú ẹ̀ kì í ṣe àwọn tó jẹ́ pé àwọn náà ni wọ́n lọ́wọ́ nínú bí ìlú yẹn ṣe bàjẹ́ tá a sì ní fídíò wọn sọ́wọ́ kì í tẹ̀ wá ṣe bíi ti igbákejì yín tó jẹ́ pé òun ni òun ni agbátẹrù àwọn agbésùmọ̀mí àwọn ni wọ́n ń pọ̀ sí wọn lẹ́yìn iléeṣẹ́ Dangote tẹ́tí sọ yìí náà ẹ mọ oríṣiríṣi àwọn kan tí wọ́n ti mójútó dórí nǹkan tó fi ń tayín ìtayín àwọn ló ń pòdùsì ẹ̀ ẹ̀yin náà ẹ wo ilẹ̀ Yorùbá ẹ wá nǹkan ṣe sílẹ̀ Yorùbá ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá náà kó dàgbà ẹ jẹ́ kí nǹkan gidi àwọn nǹkan ohun amáyédẹrùn ilé ẹ jẹ́ kó wà ní ilẹ̀ yorùbá ara àwọn kan ta fi sọ wípé wọ́n nàìjíríà kò lè fẹ́fọ̀ àwa ìran yorùbá nìyẹn o wípé ká dá dúró torí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí tó ń ṣẹlẹ̀ yìí náà ni nígbà tá a bá sọ wípé a ní ààrẹ orílẹ̀-èdè tó jẹ́ ọmọ yorùbá tí wọ́n wá fẹ́ ṣe gbogbo nǹkan tó yẹ pé ọ̀dọ̀ àwọn ará bí wọ̀nyí náà ni wọ́n á gbà lọ ni wọ́n ti lọ ṣa àwọn èèyàn jọ kí wá ní ẹ̀ṣẹ̀ tí ìran yorùbá wá ṣẹ̀ o àwa ìran yorùbá tó bá sì ní kí a sọ lórílẹ̀‐èdè wípé ẹ̀yà ló kàwé jù àwa yorùbá ni o àwa yorùbá ló kàwé jù o tó bá ní ká wá sọ ká wo gbogbo inú ìlú yẹn yorùbá ni. ìlú wo ni gbogbo àwọn nǹkan àlùmọ́ọ́nì wà jù yorùbá ni ibo ni wọ́n ti ń jẹnẹrétì owó tó tóbi jù owó tó pọ̀ jù nínú ìlú yẹn ilẹ̀ yorùbá ni kí ló wá dé ẹ wo bínú ìlú ṣe rí ẹ wo bí ìgboro ṣe rí ẹ wo àwọn ọ̀dọ́ bí wọ́n ṣe pọ̀ ńlẹ̀ àwọn ọ̀dọ́ wọ̀nyí kò sì séyìí tó kàwé nínú wọn gbogbo wọn ló kàwé báwo làwọn èèyàn á ṣe kàwé odidi ọkùnrin ọ̀dọ́mọkùnrin tó ò ní lè dá ọgọ́rùn-ún náírà ní sọ́wọ́ èó graduate ẹ ò rí wípé àwọn adarí wa wọ̀nyí ọ̀jẹ̀ ló ni wọ́n o bámbám ni mo yó lórin tí wọ́n fi sẹ́nu o wọn ò mọ̀ bóyá ebi pa bàbá ẹnìkankan àwa ìran yorùbá àwa la máa wá kọ́ wípé àwa ń tiwa o ìran yorùbá o àfẹ́dá dúró ni a ò lè máa tẹ̀síwájú báyìí nǹkan ò lọ déédéé ìyà ń jẹ àwọn ènìyàn ètò ààbò yẹn ó gbé jòkóó jòkóó ni ìyẹn wà bẹ́ẹ̀ kò sóúnjẹ nínú kò síṣẹ́ lọ́wọ́ àwọn òṣèré ìjọba tó ṣe gan ẹ̀ ò sanwó oṣù fún wọn ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ lélẹ́yìí ni bàbá rẹ̀ Bọ́lá Ahmed Tinubu. àwa ti mọ̀ wípé ẹ̀yin fẹ́ máa ṣe gbogbo nǹkan láti fi fẹ́vọ̀ àwọn ará òkè ọya kọ́ má bàa ba ìjọba yín jẹ́ mọ́ yín lórí àmọ́ tó pé gbogbo nǹkan tó máa ń ṣe nìyẹn tó bá ti lè rí ọba ti lè rí ẹnìkan tó wà lórí àga yẹn tí kì í ṣe ẹ̀yà wọn bí wọ́n ṣe fẹ́ ba inú ìlú jẹ́ òun ni gbogbo àwọn nǹkan tẹ́rí tó ń ṣẹlẹ̀ lọ́tún tó ń ṣẹlẹ̀ lọ́sì o òun lè rí pé ìjínigbé yẹn ó fi pọ̀ nínú ìlú wọn ò kì í fẹ́ kí ẹ̀yà míì jókòó síbẹ̀ yẹn wọn ò kì í fẹ́ kí ẹ̀yà míì kó darí wọn wọn á wá bí gbogbo nǹkan táwọn á máa lò láti fi ba ìjọba yẹn jẹ́ ni ṣùgbọ́n gbogbo orin tí bàbá ń kọ báyìí ni wípé wọ́n fẹ́ máa fẹ́vọ̀ wọn nǹkan tó bá ti ní kí wọ́n ṣe wọ́n ṣe é kọ́ ṣáà má ti ba ìjọba wọn jẹ́ ṣùgbọ́n àwa ìran Yorùbá wa ń kọ́ ṣé àwa fẹ́ máa fẹ́ bá wọn máa fọwọ́ tì ni a ò ní báráyé fọwọ́ tì o Yorùbá ìran aládé ni wá kí ló wá dé tọmọ aláṣọ wa wá ń wà kísà tọmọ ẹlẹ́ran wa ń jẹ egun ṣó bójú mu lóòótọ́ nǹkan ò lọ déédé ìlú le koko wọ́n ní kí ẹ wá nǹkan ṣe sí kí wá ṣe wípé gbogbo nǹkan tẹ wá fẹ́ ṣe kó wá jẹ́ wípé àwọn haúsá fúlàní ló máa máa favour ẹ pèsè iṣẹ́ sínú ìlú fún àwọn ọ̀dọ́ láti ṣe ẹ wá nǹkan ṣe sí ètò ọrọ̀ ajé ẹ wá gbé ìgbìmọ̀ jáde ìgbìmọ̀ tẹ́ ẹ wá gbé kalẹ̀ yẹn ó wá jẹ́ ẹ̀yin tẹ́jọ wà nínú the same campus nínú Aso Rock yẹn náà tó jẹ́ wípé àwọn náà ló ń ba inú ìlú yẹn jẹ́ ó lóye owó tóníkálukú wọn ti kó jẹ ní ọ̀rọ̀ tá a ṣì ń sọ tẹ́wé kò tí ju ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí kọ́sẹ̀ méjì ni sínétọ̀ nígì àbí nígì ni wọ́n porúkọ ẹ̀ sínétọ̀ ní ará òkè ọya tó ń pándìn ètò ìṣúná owó eléyìí tí wọ́n kọ kalẹ̀ bọ́jẹ́ẹ̀tì tí wọ́n kọ kalẹ̀ twenty twenty four bọ́jẹ́ẹ̀tì tó wo wájú tó tẹ ẹ̀rọ pé méjì kò tẹ ẹ̀rọnú sí tó lọ fi tírí tírílíọ̀nù pẹ̀lú ẹ̀ tírí tírílíọ̀nù yẹn ni wọ́n sì ń pò nínú aṣọ rọ̀kì gbogbo owó eléyìí tí wọ́n gbà thirty tírílíọ̀nù nígbà ìjọba búbù wọn ò tí ì rí àkáǹtì kan wọn ò tí ì rí gíìfù yẹn o wípé báyìí la ṣe ṣe owó yẹn o wọn ò mọ ibi yẹn wọlẹ̀ sí ṣé ẹ ti rí wọn. bàbá mi ẹ ṣeun gan ni káàbọ̀ sórí ètò wa bàbá mi Babátúndé Ọlátúnjí wọ́n ní kò sí ìrètí fún ìdàgbàsókè ìran Yorùbá àyàfi tí a bá pín a gbọ́dọ̀ gbáradì láti gba òmìnira tiwa ayé yín á da bàbá mi kò ní bàjẹ́ fún wa láṣẹ Èdùmàrè a gbọ́dọ̀ gba òmìnira tiwa ni torí a ò lè máa báráyé fọwọ́ tì í a ò lè máa sọ wípé á da á da àní ẹjẹ́ àjẹkájọ máa rọ́jú àìní ẹfọkànbalẹ̀ lọ́jọ́ wo ni ìrètí pípẹ́ máa ń ṣọkàn láàárẹ̀ ọjọ́ wo la fẹ́ ṣe léyìí dá àwa ìran Yorùbá àwa la gbọ́dọ̀ gbáradì gẹ́gẹ́ bí nǹkan tí bàbá mi sọ ní under comment section yẹn a gbọ́dọ̀ gbáradì a gbọ́dọ̀ rí dájú wípé kinní yìí sẹ́ àwa ìran Yorùbá ti wà ní orílẹ̀-èdè yorùbá yìí òun ni titi wa òun lọ́kàn wa ti lè balẹ̀ òun láti lè rí ògo wa lò òun ni àwọn ọmọ wa ti lè rí ògo wọn lò ẹ wo ìgbé ayé táwọn ọmọ ń gbé nínú ìgboro tẹ́ ẹ bá rí ọmọ mi wa ló ti wà oncolos ṣé ti rí bẹ́ẹ̀ ǹjẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìjẹ́ ó ṣẹlẹ̀ láyé àtijọ́ ká ní nǹkan bíi ọgbọ̀n ọdún sẹ́yìn ogójì ọdún sẹ́yìn ó tẹ̀ ti pẹ́ jù gan twenty years ago ah, twenty years ago ogún ọdún sẹ́yìn kí ni kí ni wá gbogbo sọ pé èèyàn wà on colos ọmọ mi báyìí ó máa ó máa forí dólè akẹ́sẹ̀ sókè wọ́n ti ba ayé wọn jẹ́ pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n ń gbé lura wọn kí ló sì fà á ẹ wo bínú ìlú ṣe rí orí gbogbo wọn wọ́n ti wá wọ ẹgbẹ́ burúkú ẹgbẹ́ burúkú sì ni ọ̀nà ló ba ìwà rere jẹ́ látàrí àìṣedéédé àwọn ìjọba báwo ni èèwọ̀ graduate ìyá tiraka bàbá tiraka wọ́n gbìyànjú wọ́n pèsè owó láti lè fi tọ́ ọmọ sílé ìwé ṣé ó wá da àsìkò tó yẹ kí ìyá fẹ̀yìntì kó máa jẹun ọmọ kó máa retí wípé ọmọ mi á ti ibiṣẹ́ dé o amówó wá wọlé o ọmọ bẹ́ẹ̀ ló wá rìn gbèrègbèrè kiri títì wọ́n bá ti wá rí ọ̀rẹ́ wọn kan tí yẹn bí a ó ra kẹ̀kẹ́ sídìí àbí ó ṣàti sídìí wọ́n á máa wá bèrè how far báwo ló ṣe ṣe é ìdí nìyẹn tó yẹ kí gbogbo wọn ti wá wọnú ẹgbẹ́kẹ́gbẹ́ ṣùgbọ́n tó yẹ pé ìlú tó da ṣérú yẹn ṣẹlẹ̀ lamẹ́ríkà bó ṣẹlẹ̀ ní UK ìlú tó bá da tí ìjọba ti pèsè gbogbo àwọn nǹkan wọ̀nyí sílẹ̀ ètò ní gbogbo nǹkan a ti wá rí wípé àwọn ìjọba wa àwọn àgbààgbà wa wọn ò ní ètò rere kankan kalẹ̀ fún àwọn ará ìlú kò sí ètò kankan wípé tàbá débẹ̀ báyìí o nǹkan báyìí la fẹ́ ṣe kò sí nǹkan tó wà lọ́kàn wọn ni pé mo fẹ́ débẹ̀ gbogbo nǹkan tó bá fẹ́ máa gbà máa débẹ̀ ṣùgbọ́n nínú ọkàn wọn lọ́wọ́ tẹ bá wá débẹ̀ yẹn kí ni nǹkan tẹ ẹ ní kí lẹ fẹ́ ọ̀fà ará ìlú irọ́ ni o ẹ pè wọ́n kí wọ́n sọ wọn ò ní rìn kankan sọ wọn ò ní lọ́kàn wọ́n ṣe fẹ́ débẹ̀ tí wọ́n fẹ́ kó owó jẹ tó fẹ́ kó owó mi owó tí àwọn àrọ́mọdọ́mọ wọn àrọ́mọdọ́mọ tí wọ́n fẹ́ ná kì í ṣe owó táwọn gangan fẹ́ ná báyìí ni wọ́n kó pamọ́ o owó ọmọ ọmọ ọmọ wọn ọmọ tó ọtí ìbí òun ni wọ́n kó pamọ́ àwọn tó wá wà báyìí tí wọ́n jọ ń wora wọn kò kàn wọ́n báyé wọn bá máa bàjẹ́ kó bàjẹ́ kó kọ́ wọ́n wọ́n rí jẹ wọn ò rí mu kàn kó kàn wọ́n ìdí tá a fi ń sọ nìyẹn wípé àwa fúnra wa la máa gbára wa orílẹ̀-èdè Yorùbá òun náà nìkan lọ́nà àbáyọ àwọn ìlú tó tó wa wọ́n gba wọ́n gbára wọn o àwọn ìlú tó wọn ò tẹ̀ tó Ọ̀yọ́ state nìkan wọn ò tó Ọ̀yọ́ stéètì wọ́n dá dúró ká má wàá sọ wípé gbogbo ìpínlẹ̀ tó wà nílẹ̀ Yorùbá wọn ò tó Ọ̀yọ́ stéètì wọ́n dá dúró wọ́n gbara wọn o wọ́n sì ń ṣètò inú ìlú wọn ìlú wọn sì ń dàgbà sókè wọ́n ń gbé nǹkan rere ṣe gbogbo àgbáyé ń rí wọn àwọn ọmọ wọn ń ríṣẹ́ ṣe kí ló wá dé pẹ̀lú gbogbo nǹkan àlùmọ́nì tá a wá ní ṣó wá yọ lára èmi àti yín kò yọ o a ò rí o àwọn wọ̀nyí náà ni wọ́n ń jẹ ẹ́ bàbá wa akínládé ẹ káàbọ̀ sórí ètò wa bàbá wa táíwò david ẹ káàbọ̀ sórí ètò wa gbogbo olólùfẹ́ wa pátápátá ni akíní orí ìkànnì yìí o bẹ́ẹ̀ ni bàbá mi akínládé wọ́n ní ẹni tó bá fẹ́ jẹun gbọ̀ngbọ̀n á tilẹ̀kùn gbọ̀ngbọ̀n ni a gbọ́dọ̀ gbáradì wípé gbogbo àwọn tí wọ́n wà ń bẹ̀ yìí wọn ò ní nǹkan kan tí wọ́n fẹ́ wọ́n fà wá òun náà lẹ ti bá wa gbọ́ yẹn ẹgbẹ́ ìgbìmọ̀ dìde tó fẹ́ mójútó ètò ọrọ̀ ajé kí ni ṣèǹtìmà ń wá láàárín àwọn tí ó fẹ́ mójútó ètò ọrọ̀ ajé ẹ̀yin náà jẹ́ ká jọ sọ ẹ̀yin ènìyàn wa láàárín èmi àti yín irú ètò ọrọ̀ ajé wo ni ṣèǹtìmà fẹ́ mójútó ṣebí bí Gumi ṣe sọ̀rọ̀ lọ́jọ́ kìíní àná nìyẹn wípé tó bá fẹ́ negotiate òun gbọ́dọ̀ wà láàárín wọn iye bàbá òun gbọ́ ti sọ̀rọ̀ yìí síwájú kí wọ́n tó wá sọ lánàá yìí wípé wọ́n ti announce àwọn tó fẹ́ mójútó ètò ọrọ̀ ajé o wọ́n ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ o ó ti sọ tẹ́lẹ̀ kí bàbá jẹ́ kó òun bá wọn kẹ bàbá jẹ́ kóun bá wọn mójútó ok security nìyẹn tiẹ̀ sọ ìyẹn ní ṣèǹtìmà kan tó wá ṣẹ̀ wá fi orúkọ ẹ̀ sí àwọn tó fẹ́ mójútó ètò ọrọ̀ ajé irú ètò ọrọ̀ ajé wo ni ṣèǹtìmà fẹ́ mójútó kí ló fẹ́ mójútó ń bẹ̀ àbó fẹ́ kówó jẹ <laughs> ó fẹ́ kówó jẹ ni torí mi ò mọ̀ nǹkan tó fẹ́ ṣe ń bẹ̀ àpá bíi ọ̀hún náà kọ̀ jòkó ẹni agbádá ni wọ́n ń dà bolẹ̀ nínú aṣọ rọ̀kì ń bẹ̀ yẹn àgbà tó ti fi wọ́n síbẹ̀ báyìí kí lẹ mọ̀ kí ni wọ́n ti ṣe tí kì bá ṣe àwọn tí wọ́n dájú kò hàn tí ẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nínú ìlú the same Akpabio yìí ló sọ lọ́sẹ̀ tó kọjá wípé insecurity ó ti reduce ó ní ètò ààbò ti wà nínú ìlú ó ní àwọn ń ṣiṣẹ́ gidi ó ní wọ́n ń ṣiṣẹ́ o tó yẹ pé ọjọ́ kejì ẹ̀ ni wọ́n lọ kó àwọn ọmọ nílé ìwé ẹni tó ní ètò ààbò òun ló ti wà nínú ìlú ṣe bẹ́ẹ̀ ni pé àwọn yẹn kò nǹkan tó tẹ̀ ṣẹlẹ̀ ní ìlú òun ọ̀tẹ̀ mọ́ kò tẹ̀ kàn wọ́n báwo ni wọ́n ṣe fẹ́ mọ̀ ẹ bèrè lọ́wọ́ wọn wípé láti ìgbà tí wọ́n ti yàn wọ́n àti sínétọ̀ o àti rẹ́pù o ìjọ́ wo ni wọ́n ti gba inú ìlú wọn lọ ìjọ́ wo ni wọ́n ti lọ ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ wọn sí inú ìlú wọn local government wọn kí ni wọ́n mọ̀ tó ń ṣẹlẹ̀ nínú ìlú níbi tí wọ́n jòkó sí lásán rock tí wọ́n ti da agbádá bolẹ̀ lẹ́yìn agbádá tó ń dàbò lẹ̀ yẹn kò sí nǹkan tó ti kàn wọ́n mọ́ ìdí tẹ́ ẹ fi rí wọn yẹn ni pé owó tí bàbá kọ́kọ́ gbà lọ́jọ́ kìíní àná wípé òkè o wọ́n fẹ́ yá owó o fún owó ìrànwọ́ tó gorí epo ẹ ó rí wípé àwọn ni wọ́n kọ́kọ́ yọ tiwọn níbẹ̀ ibẹ̀ lẹ́yìn tí mo mọ̀ wípé àwọn eléyìí wọn ò ní nǹkan kan tí wọ́n fẹ́ ṣe wọn ò ní nǹkan ṣe wọ́n ní owó gun orí epo bàbá náà fẹ́ fún àwọn èèyàn lówó wọ́n fẹ́ ran ará ìlú lọ́wọ́ wọ́n fẹ́ fún wọn ní palliative ẹ̀yin wá kọ́kọ́ ń yọ nínú owó yẹn ẹ ti mọ̀ pé àwọn ará ibi wọ̀nyí ọ̀jẹ̀lú ni wọ́n ìjọ yẹ kán tẹ̀ yọ ṣíṣì owó yẹn gan ṣó ti tó ará ìlú ìjọ yẹ kí wọ́n yọ ṣíṣì lára owó yẹn àwọn ni wọ́n kọ́kọ́ gbé àkele tí wọ́n ṣa ní ìṣàkúṣà wọ́n yọ pàṣẹ́ntéèjì tí wọ́n wọ́n rí dájú wípé ọkọ̀ yẹn àwọn rà wọ́n rẹ́rà sixty million wọ́n ra ọkọ̀ kọ̀ọ̀kan gbogbo alárí nígbà tí wọ́n ṣe interview fún sínétọ̀ ilé tó wá ní Kogi State ṣe ọ̀kíbalóyè lórí Channel TV tí wọ́n ń ṣe interview fún wípé à ṣé ẹ ò wá rí wípé ọkọ̀ tẹra yìí ó ti wọ́n jù ni ebi ń para ìlú à ó ní kí ṣeun máa tẹ̀ gbógóda area o ó ní kó máa lọ síbẹ̀ yẹn o ó ní kóun tó di sínétọ̀ ó lóun lo ọkọ̀ tó jù yẹn lọ ṣe ti ń gbọ́ ó ní òun lo ó ní kí ni kí ló wá special ẹ ó ní ṣe torí pé àwọn ti wá jẹ́ sínétọ̀ báyà ó gbọ́dọ̀ lo nǹkan tó dáa ó náà ti wí pé gan ó ní ọ̀nà ò dáa ẹlọ́run hmm. ah, elédùnmọ̀rè ẹ ti mọ̀ wípé apọ̀dà làwọn ará ibi wọ̀nyí wọn ò ní làákàyè tó tí wọn bá jẹ́ apọ̀dà ni ẹ ò ní máa sọ fún ará ìlú wípé ọ̀nà ò dáa òun lẹ torí ra ọkọ̀ bọ̀gìnì afaragbọ́ta ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó ń fara ń gbọ́ta bulletproof car wọ́n ní ọ̀nà ò dáa ìbéèrè wa wá ni wípé ṣé ará ìlú ló máa ṣe ọ̀nà fún ẹ̀yin sínétọ̀ ni àbí ẹ̀yin kọ́ ni aṣojú tí wọ́n ní kẹ́ ẹ lọ sàbújá o ẹ lọ ṣojú ìpínlẹ̀ yín o ẹ lọ ṣojú ìjọba ìbílẹ̀ yín o kẹ́ ẹ mú àbọ̀ wá bá ará ìlú o nǹkan báyìí la mú bọ̀ ń bẹ́ o owó tí wọ́n ní ká fi ṣe ọ̀nà ní o ẹ̀yin tí wọ́n ń complain ṣé àwọn aṣòfin àpapọ̀ ló yẹ kó kọ̀ǹpléènì ni wípé ọ̀nà ò da òun ló jẹ́ káwọn ra bullet proof car ṣe ti rojú ayé wa lóde báyìí tó ti ń clear sójú everybody wípé àwọn eléyìí wọn ò torí tèmi àti tiyín gbé àpótí o wọn ò torí èmi àti yín lọ síbẹ̀ o torí ara wọn torí àpò ara wọn ni wọ́n torí lọ síbẹ̀ ará ìlú wa rí jẹ wọ́n rí mu ọmọ lọ ilé ìwé <laughs> ọmọ ríṣẹ́ kò kàn wọ́n torí kò sọmọ wọn nínú ìlú ṣọmọ wọn wà nínú ìlú ni ọmọ àpábíọ mélòó ló wà nínú nàìjíríà ọmọ ṣèǹtìmà tí wọ́n yàn yàn ọmọ ẹ̀ mélòó ló wà nínú nàìjíríà báwo ló ṣe wá kàn wọ́n ìdí tá a fi ń sọ nìyẹn wípé àwa ìran yorùbá àwa ni ká dá dúró ẹ jẹ́ kí a ṣe àtìlẹ́yìn gidi fún àwọn bàbá wa bàbá wa ìgbowó ọ̀ṣà bàbá wa pòfẹ́sọ bájí akíntóyè ká bàa lè délẹ̀ ìlérí torí pé àwọn wọ̀nyí bámbám ni mo yó ni wọ́n o wọn ò mọ̀ bóyá ebi ń pa bàbá ẹnìkọ̀ọ̀kan wọn ò mọ̀ bóyá ebi ń pa bàbá ẹnìkọ̀ọ̀kan òun la torí sọ fún wa wípé àwa Yorùbá a nílò láti fọwọ́sowọ́pọ̀ ìfọwọ́sowọ́pọ̀ ara wa òun la nílò ìfẹ́ àtìmọ̀ ìṣọ̀kan ká a bá lè débi tá à ń lọ Elédùmarè á sì mú wa délẹ̀ ìlérí ní ibi tí wọ́n ti yan ìgbìmọ̀ yẹn bàbá nìyẹn jẹ́ kí a gbọ́ nǹkan tí bàbá sọ bàbá Bọ́lá mẹ́tùnú bò yẹ rí wọn. jẹ́ ká gbọ́ nǹkan tó ń sọ. Chairman and members of the traditional rulers, Kábíyèsí. Hmm. Bàbá Kábíyèsí náà ń bẹ, wọ́n wà ń bẹ. Ẹ̀yin tẹ́ bá ti rí ètò yẹn, a ṣe sórí YouTube wa bàbá kábíyèsí ọọ̀ni ọ̀fífẹ́ àwọn náà lọ wọ́n wà lábújá wọ́n lọ sáso rọ̀ọ̀kì níbi ìpéjọpọ̀ tí wọ́n ti yan àwọn àwọn tá a mójútó ètò ọrọ̀ ajé inú ìlú àwọn ẹ́míà náà ẹ́míà sultan sokoto ẹ́míà àwọn fúlàní ṣé gbogbo wa la máa ń gbọ́ ẹ́míà sokoto tẹ́lẹ̀ àwọn fúlàní náà ní ẹ́míà tiwọn o ẹ́míà fúlàní wà níbi tó ti ṣe ètò yìí òun náà wà ní ìkàlẹ̀ níbẹ̀ <laughs> ẹ wá ń sọ wípé kí ọrọ̀ ajé kó ní ìtẹ̀síwájú ẹ wá ní kí ìlú kó dáa nígbà tí ẹ ti kó gbogbo àwọn ẹ́míà gbogbo wọn tó ti wà lórí ìkàlẹ̀ àní Yorùbá jẹ́ ká dá dúró bàbá wa Ọ̀jájá Ọọ̀ni ọ̀fìfẹ́ Ògún Ògúnwùsì wọ́n wà ń náà ẹ̀yin tẹ́ bá ti rí ètò yẹn wà lórí YouTube wa níbi tí wọ́n ti sọ̀rọ̀ ṣùgbọ́n yẹ ká tẹ̀ ọkọ́ gbọ̀ǹkan tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sọ. Hmm. wọ́n ṣèbá o. wọ́n láwọn ṣèbá o wọ́n kí Ọọ̀ni ọ̀fìfẹ́. Hmm. bàbá ni o tẹ bá ní wọn ṣé ó clear. my dear friend and a very good leader for that matter. Mm. Standing for Sultan. Mm. Emir of Sokoto. Thank you. The Emir of Sultan of Sokoto. Mm-hmm. All other religious leaders are present. Hmm. I've enjoyed a very good dinner. To all the senior government officials. Yẹ ká sún ibi tó ti ń kí àwọn ká gbọ́ nǹkan tí bàbá sọ. Right ti ń kí àwọn èèyàn ká sún síwájú kúrò. There is a unique opportunity in our getting together. Okay. That is reflective of the diversity mm of this country. Various religious leaders in Christian. Ẹ jọ ṣó clear ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ wa ṣe bá wa gbọ́ wọn dáadáa tó bá clear jẹ́ kí a gbọ́ o tẹ́ bá ń gbọ́ ohun bàbá rẹ̀ Bọ́lá Ahmed Tinubu dáadáa. to show understanding. Mm-hmm. of our nation, of our culture, the diversity, the richness, mm-hmm. the courage of the nation. That's what you are. Our conscience, our common heritage. Then what is left? Okay. To give us courage as political leaders to move on. ẹ bá wa máa tẹ́tí lẹ̀ gbọ́ wọn o. to think and perform. Mm. To really care and love this country. Okay. The way you get up to pray for Nigeria, the method you use. is one nation. Mm. The change of mindset that is needed to build a country of love, perseverance, resiliency, and goodness. Mm. It is our country. I told a congressman from America yesterday extension of love. Hmm. It's a community. Donnell. I believe it also. Okay. That somewhere in the eyes of the storm hmm. is some corner of calmness. ní ká lọ fọkàn balẹ̀ o. The challenges okay. of insecurity. Mm-hmm. Yes, many nations go through it. Ẹ ti gbọ́, wọ́n láwọn ti rí challenges insecurity ètò ààbò tó sí nínú ìlú wọ́n ní of course wọ́n ní àwọn orílẹ̀-èdè míì náà wọ́n ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ bá gbọ́ bẹ̀rẹ̀ dáadáa. The challenges of insecurity. Mm-hmm. Yes, many nations go through it. Mm-hmm. Hey. Some of those prosperous nations today, they look back. Mm. They will find in the history okay. of their nation mm. floods on their snows. Bá máa gbọ́ o. Ẹ hmm. ṣe bẹ́ẹ̀ ti rí wọ́n ní wọn wọ́n jagun ẹ̀hẹ́n ó yá ẹ bá gbọ́. To be what they are. Mm-hmm. Maybe our weather that is beautiful. Mm-hmm. Our land that is rich. Our land that is rich. Our parents that is loving. Mm. Has spoiled us. they didn't win us early enough from breastfeeding. Okay. So every minute we have to spare with cry of hunger. Cry of hunger. We didn't forget our childhood. Hmm. But we will believe in the prosperity and the love and care of hmm. that woman, the mother Nigeria. Hmm. mọ́dà nàìjíríà ni ok ó máa feed everybody. no i'm with you no matter what degree of lamentation is. Hmm. my own is don't give up. wọ́n ní kẹ́ ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn wọ́n ní kẹ́ ẹ má give up o. Hmm. as long as we don't as long as we are determined to change our country. Mm. It is our own to change. Nobody, no, all these things, America, Britain, France, and others, mm. they can't love us better than ourselves. Okay. Hmm. ṣe ti bá wa gbọ́ o ààrẹ ló ń sọ̀rọ̀ yẹn o ààrẹ orílẹ̀-èdè. Some of you are going to you know, holy promulgation Mecca. Mm-hmm. And you see the glittering of lights and everything. Okay. Yes, we have it, we can do it. Ẹ wá ẹ̀ ẹ ti gbọ́. Wọ́n ní gbogbo àwọn tí wọ́n ń lọ Jerusalem tó ń lọ sí Mecca, wọ́n ń rí gbogbo iná tó ń tàn yẹnẹyẹnẹyẹnẹ bínú ìlú wọn bó ṣe rẹwà. Wọ́n ní of course wọ́n láwọn yẹn ń ṣe sọ́dọ̀ wọn wọ́n láwọn náà lè ṣe é ẹjọ́ yẹ ká wá bẹ̀rẹ̀ ètò lórí ibẹ̀ yẹn ibi tí bàbá sọ̀rọ̀ dé yẹn kí ló dé tẹ́ ẹ ń lọ sí gbogbo àwọn orílẹ̀-èdè yẹn tẹ́ ẹ rí gbogbo nǹkan bínú ìlú wọn bó ṣe ń da bó ṣe mú ayé dẹrùn tí wọn ò fi ayé ní ará ìlú lára kí ló dé tẹ́yìn náà ò lè ṣe irú àwọn nǹkan wọ̀nyẹn gbogbo ẹ̀yin olóṣèlú wa pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ̀ ń wà lórí àga yẹn gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀ kí ló dé pé àwọn nǹkan tẹ̀yìn ń fojú ń rí ẹ̀yin lẹ sọ níbí o ẹ jẹ́ kí a bá wa dá padà kẹ́ bá wa gbọ́ ibẹ̀ yẹn dáadáa. glittering of light. Mm. ẹ bá wa gbọ́ bẹ̀ yẹn dáadáa o. Hmm. Jerusalem and mm mm-hmm. Mecca. Mecca. and you see the glittering of glittering. light and everything. Mm-hmm. yes we have it we can do it tẹ́gbọ́n wọ́n ní yes we have it and we can do it ṣebí kan tá à ń sọ fún wa nìyẹn a ní gbogbo àwọn nǹkan wọ̀nyẹn a ní èmi kọ́ ni mo sọ ọ́ ẹ wò ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ àwọn ni àwọn ló sọ ọ́ wọ́n ní of course wọ́n ní we have it and we can do it kí ló dé tí ẹ wá lè ṣe láti yọ ọjọ́ yìí ṣe bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn a ní gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló wà nínú ìlú wa bá ní ká sọ nípa iná ká sọ nípa ọ̀nà gbogbo nǹkan tí wọ́n fi ń ṣe títì ọ̀dà gbogbo nǹkan tí wọ́n ń dà sórí títì ọ̀dà tó fi ń ṣe tó ń lọ gẹ́rẹ́gẹ́ iná mọ̀nàmọ́ná tí gbogbo ìlú á máa tanná yẹnẹyẹnẹyẹnẹ gbogbo ẹ̀ la ní ṣùgbọ́n nígbà tó jẹ́ pé àwọn adarí wọ̀nyí wọ́n jẹ́ ìkà mo máa ń pe ìpèdè yẹn lórí ìkànnì wípé a ò ṣèlú yà o àwọn adarí la ṣì ní ọlọ́run ṣe wípé ẹnu ara wọn náà ni wọ́n fi sọ báyìí wọ́n ní a ní kí ló wá dé tẹ́ ò lè ṣe é àwọn owó tó yẹ kí wọ́n fi ṣe é àwọn adarí wa máa ń kó sápò ni àwọn ìlú tẹ́ ẹ dárúkọ wọn yẹn dárúkọ Mẹ́kà ṣé tí àwọn ará Mẹ́kà tí wọ́n bá ṣe bíi titi ẹ̀yin adarí wa nínú Nàìjíríà nílẹ̀ Yorùbá ṣé ẹ máa rí bẹ́ẹ̀ yẹn lọ àwọn owó tí oríṣiríṣi àwọn orílẹ̀-èdè tí wọ́n ń gbé wá síbẹ̀ tí wọ́n fi wá ń ṣe ọrẹ àbí tí wọ́n ń kó lọ àbí nǹkan táwọn gọgọgọ tí wọ́n ní tó bá yẹ pé bí wọ́n ṣe ń pa owó yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ń pín láàrin ara wọn wọn ò ní máa rí bẹ́ẹ̀ lọ o ibẹ̀ ò ní máa dán mọ̀nàmọ́ná bó ṣe ń dán yẹn o ẹ̀yin náà sọ̀rọ̀ pé Jerúsálẹ́mù àwọn èèyàn ń lọ síbẹ̀ àwọn tí wọ́n jẹ́ alámòójútó adarí àwọn tí wọ́n jẹ́ ọ̀gá wọn president ni o prime minister ni o senator ni o tí wọ́n bá jẹ́ ìka ènìyàn tó bá jẹ́ ọ̀dájú tó bá yan alátẹnujẹ aládàáníkanjẹ bíi tẹ̀yin tẹ wà ń bẹ́ẹ̀ nínú nàìjíríà yìí ẹ ò ní máa rí bẹ́ẹ̀ lọ o. àwa ọmọ yorùbá gbogbo àwọn ọmọ inú ìlú yẹn nàìjíríà lápapọ̀ tí wọ́n ń jápa lójoojúmọ́ wọn ò ní máa rí àwọn orílẹ̀-èdè wọ̀nyẹn já lọ torí pé kí ló fà á àwọn adarí wọ̀nyẹn nínú ìlú tẹ́ ẹ dárúkọ wọ̀nyẹn wọ́n ń ro ti mẹ̀kúnnù mọ́rọ̀ wọ́n nífẹ̀ẹ́ ará ìlú wọn ẹ sọ nísìnyí ẹ ní love ẹ ní ìfẹ́ ló so gbogbo yín pọ̀ ìfẹ́ ò so yín pọ̀ o ẹ má ẹ má ẹ má máa tan àwọn ará ìlú mọ́ ẹ má máa gbé àwọn ará ìlú sórí àga tó ò ní sí tó ò nẹ́sẹ̀ ẹ ò ní ìfẹ́ ṣé wọ́n ní ìfẹ́ ni àwọn fúlàní wọ́n wá sílẹ̀ yorùbá wọ́n lọ ilẹ̀ ìbò wọ́n kẹran joko wọ́n ń pa àwọn èèyàn wọ́n ń gbé àwọn èèyàn wọ́n ń gba ransom ìfẹ́ wá dà níbo nìfẹ́ náà wà torí pé ẹni tẹ̀yàn bá ní ìfẹ́ ò ní jẹ́ kí aburú kan kó ṣẹlẹ̀ sẹ́ni ẹni yẹn tó bá ní ìfẹ́ ẹnìkan èèrà ò ní jẹ́ kó rìn ìfẹ́ ò sí ìfẹ́ ti sọnù kò sífẹ́ nínú ìlú yẹn Ìgbò wọn ò nífẹ̀ẹ́ Yorùbá Yorùbá ò nífẹ̀ẹ́ Ìgbò Haúsá ò nífẹ̀ẹ́ Ìgbò Ìgbò ò nífẹ̀ẹ́ Haúsá Haúsá ò nífẹ̀ẹ́ Yorùbá Fúlàní wọn ò nífẹ̀ẹ́ anybody tara wọn nìkan ni wọ́n ń jà fún wọ́n fẹ́ gba ilẹ̀ ni títí wọ́n nìkan wọ́n ní àwọn jẹ́ àwọn àwọn òní ìlú míì táwọn fẹ́ sá lọ o wọ́n ní nàìjíríà yìí náà wọ́n ní títí wọ́n ní o títí wọ́n ní ẹ̀yin lẹ ní torí pé ẹ̀yin ló favour tó o bá favour yín tí kì í bá ṣe ẹ̀yin nìkan lẹ ń dá gbogbo nǹkan tó wà ń bẹ̀ lò ẹ̀yin nìkan ló ń jẹ àǹfààní ẹ̀ ẹ ò ní máa wá pa wá lórí ilẹ̀ wa a ò wá gbọ́dọ̀ sọ̀rọ̀ tá a bá ti wá sọ̀rọ̀ ẹnìkan gbé orí wá kí wọ́n bẹ kí ló dé ṣé wọ́n máa ń sun ẹrẹ mẹ́ran kíkan kọ̀ọ̀kan pa ni ẹ̀yin ènìyàn wa àǹfààní wà fún ẹ̀yin ènìyàn wa tí a bá fẹ́ bá wa pè sórí orí ètò láti bá wa dá sétò àti píìnù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ẹ̀yin tí ẹ bá wà ń bí láti bá wa dá sétò torí pé sọ pé tá a bá ti ń ṣètò báyìí àǹfààní wà fún wa láti bá wa pè wọlé láti bá wa fi èròǹgbà tìyín náà sí orí àwọn ètò tá à ń ṣe yìí torí pé àwọn nǹkan bá wọ̀nyí a gbọ́dọ̀ jẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n mọ̀ wípé àwọn adarí wa wọn ò ṣe nǹkan kan ẹ wo nǹkan tó fi ṣe àpẹẹrẹ wọn ní àwọn tó ń lọ Mẹ́kà àwọn tó ń lọ Jerúsálẹ́mù àwọn nǹkan tó wà bẹ́ẹ̀ dájúdájú àwọn adarí wa wọ́n mọ̀ wípé gbogbo àwọn inú ìlú táwọn lọ yìí náà o àwọn nǹkan tó ń tanná yẹrinyẹrin bínú ìlú wọn ṣe dà yẹn àwọn náà lè ṣe é ṣùgbọ́n kí ló dé tí wọn ò ṣe é wọ́n ti mọ̀ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn òun làwọn fi máa ń gbé ará ìlú mọ́ra gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni wọ́n fi máa ń tan àwọn ènìyàn kí ló sì fà á tí wọ́n bá ṣe ẹjọ́ tó bá fẹ́ gbé àpótí ní kọ́mínà election kí ni ẹ fẹ́ kàn fi campaign wọ́n ti mọ nǹkan tó jẹ ará ìlú wọ́n mọ nǹkan tó jẹ ará ìlú níyà nǹkan wọn yẹn wọ́n wá máa wá gbé sílẹ̀ àwọn á ṣe àwọn á ṣe náà wọ́n á ṣe ọ̀nà iléèwé ọ̀fẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ gbogbo àwọn nǹkan tẹ́ máa gbọ́ lẹ́nu wọn nìyẹn torí pé wọ́n mọ̀ wípé tí wọ́n bá ṣe tó bá di ètò ìdìbò tó ń bọ̀ wọn ò ní rí nǹkan campaign àwọn olóṣèlú yẹn wọ́n mọ̀ ẹ sọ fún wa tí wọ́n bá fẹ́ ṣe ọ̀nà bí a ṣe ń sọ̀rọ̀ yìí ibo ni wọ́n ti fẹ́ lọ kó àwọn nǹkan tó fẹ́ fi ṣe ọ̀nà yẹn ṣé wọ́n fẹ́ lọ kó wá ní France ni ṣé wọ́n fẹ́ lọ Canada lọ kó wá ni inú ìlú yẹn náà ni gbogbo ẹ̀ wà Ọlọ́run ṣe wípé bàbá ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn ni wọ́n àpẹẹrẹ kan tí wọ́n tẹ̀ kọ́kọ́ lò nìyẹn wọ́n ní we have it gbogbo nǹkan tó ń tanná yẹnẹyẹnẹ ní Mẹ́kà yẹn ní Jerúsálẹ́mù yẹn ní UK ní Canada àwọn lè ṣe é kí ló wá dé tẹ ò wá ṣe é tẹ jẹ́ kí ìyà ń jẹ ará ìlú láti èyí ọjọ́ yìí òun la fi ń sọ fún wa wípé gbogbo àwọn nǹkan wọn yẹn wọn ò lè ṣe sínú ìlú yẹn àwa fúnrara wa la ó yẹ ká dá dúró ká pèsè gbogbo àwọn nǹkan wọ̀nyí sínú ìlú tètè wa ẹ wo àtẹyẹ ọjọ́ yìí o tó gun ajínigbé wọ́n ń gbéyàn lọ́sàn-án wọ́n ń gbéyàn lóru wọ́n ń gba ransom tó ti wà nínú ìlú yẹn orílẹ̀-èdè mélòó nirú nǹkan wọ̀nyẹn máa wà láti yọ ọjọ́ yìí ni wọn ò ní ti dẹ wọn ò ní ti dẹ́kun wọn. wọ́n sọ̀rọ̀ kan náà nísìnyí wọ́n ní UK France gbogbo àwọn ìlú tá a rí wọ̀nyẹn wọ́n ní wọ́n fight battle ni o ṣe ti gbọ́ kó tó débi tí wọ́n wà lénìí òun la fi ń sọ nígbà tá à ń pè forílẹ̀-èdè Yorùbá táwọn kan sọ wípé àkí ni wọ́n fẹ́ jẹ ṣán ti gbin ilá ṣán ti gbin iṣu ṣá ti pèsè oúnjẹ àwa la máa jà fúnra wa bàbá Bọ́lá Ahmed Tinubu ló sọ nísìnyí ìwọ ni France ìwọ ni Canada ìwọ ni gbogbo àwọn European country wọ̀nyẹn wọ́n jà fún ara wọn náà ni ẹnì kọ̀ọ̀kan ò jà fún wọn o wọ́n jà fúnra wọn ni kan tó débi ibi tá a ti rí wọn lénìí bọ́ ṣe wà lénìí yẹn kì í ṣe bí wọ́n ṣe wà lánàá nìyẹn o kì í ṣe bí wọ́n ṣe wà látẹ̀yìnwá nìyẹn o àwọn náà jà fẹ́tọ̀ọ́ ara wọn ni a ti mú fọ́rọ̀ kan wá síbí fún wa tẹ̀ bá nígbàgbé nígbà táwọn South Africa tí wọ́n bẹ̀rẹ̀ sí ń lé gbogbo fọ́rínà padà àwọn àwọn immigration officer wọn wọ́n lé àwọn ṣé ọ̀rẹ́pọ̀ Sudan àwọn yẹn ti wá àbí Ethiopia wọ́n lé wọn padà wọ́n ní ìgbà tí bàbá ńlá àwọn jà fún àwọn kí ìlú àwọn tó rí bó ṣe rí yìí wọ́n ní bàbá tiyín ẹ̀yin wọ́n ní ẹ̀ ń sùn lọ́wọ́ nígbà yẹn ni tẹ́ ẹ bá nígbàgbé fọ́nrán yẹn wà nínú YouTube wa ẹ̀yin tẹ́ ẹ bá ti rí nígbà tá a ju fọ́nrán yẹn ẹ máa máa jẹ́rìí sí i wọ́n ti ń sọ fún àwọn Sudan wọ̀nyẹn àwọn Sudan làwọn yẹn ti wá wọ́n ní kí náà wá ṣe nínú ìlú àwọn òkè ẹkọnọmíkì ẹkọnọmíkì àwọn ló ranjú mọ́ yín ẹ fẹ́ wá kó owó àwọn ẹ fẹ́ kó lọ sọ́dọ̀ yín wọ́n ní rárá wọ́n ní àwọn wá fẹ́ ṣiṣẹ́ ni wọ́n ní nǹkan wọ́n ní kí wọ́n padà wọ́n ní wọ́n ní kó go go back to your country go and fight for yourself go and fight for your freedom nǹkan táwọn immigration yẹn sọ nìyẹn wọ́n ní kí wọ́n padà sórílẹ̀-èdè wọn kí wọ́n lọ jà fún ara wọn wọ́n ní bàbá àwọn àwọn bàbá ńlá àwọn ló jà fún àwọn àǹfààní ẹ̀ wọ́n ní kì í ṣe fún fọ́rínà wọ́n ní fún àwọn ni ṣé ti gbọ́ ẹ gbọ́ kan tó sọ wọ́n ní àǹfààní orílẹ̀-èdè àwọn wọ́n ní kì í ṣe fún fọ́rínà wọ́n ní fún àwọn ni títa fi ń sọ nìyẹn wípé àwa ìran Yorùbá àwa ni ká gbára wa jẹ́ kí a máa gbọ́ ọ̀rọ̀ tí bàbá Bọ́lá Ahmed Tinubu sọ síwájú ẹ bá a máa gbọ́ ọ. and then we get there some of you are going to you know only premigration mecca. Hmm. and you see the glittering of lights and everything yes we have it we can do it you go to dubai. Hmm. You see the glittering and all of that. Yes, we can do it. Hmm. We can drive on good roads Ẹgbọ́n. like they have on their infrastructure. We can have education that. Ẹ jọ̀ọ́, ààrẹ orílẹ̀-èdè ló ń sọ̀rọ̀ yìí o, ṣé ẹ bá wa ń gbọ́ nǹkan tí wọ́n ń sọ dáadáa? Wọ́n ní a lè ní ọ̀nà tó dáa, a lè ní iná ẹjọ́ kí ló wá dé tí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ò fi di ṣíṣe, kí ló dé tí wọn ò fi ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyẹn, jẹ́ ká máa gbọ́ wọn lọ. hmm. and all of that. Yes, we can do it. Hmm. We can drive on good roads hmm. like they have on their infrastructure. infrastructure. We can have education that first class. First class. Then Nigerians are respected. Hmm. We give you the assurance hmm. as a government. Okay. That you will be our priority. Hmm but not because of you. It's just because of your children. Of our children, okay? Who do we hand over to? Hmm. Share that love with us. Believe in the understanding hmm. of temporary challenges. Okay. Yes. Nigeria is strong, has a good reputation across the world. Hmm. No military men hmm. respect us better than we respect ourselves. No terrorist, hmm. no terrorist can defeat our spirit. Okay. wọ́n ní no terrorist can defeat their spirit o ẹ bá wa máa gbọ́ o. Mm. No matter how bad the target, the soft targets, you know, going to the backyard of a of a school in in Kuriga mm-hmm. and evacuating some children and giving the wrong figures. It doesn't defeat us. Síbẹ̀ gbọ́, wọ́n ní wọ́n give wọ́n lọ sí Kuriga, gbogbo alárí fọ́nrán yẹn nígbà yẹn tí wọ́n lọ kó àwọn ọmọ iléèwé. Ṣé bá a sọ ń gbà yẹn, wọ́n ní wọ́n give wrong figure hey, two hundred and eighty-seven ìgbà tí wọ́n máa kó àwọn ọmọ wá wọ́n kó àwọn one hundred and thirty-seven wá ẹ jọ ṣé ilé ìwé yẹn ni wọ́n principal wọn ni òmeyì ọmọ tó wà nílé ìwé ni tàbí àwọn ajínigbé tí wọ́n padà wá kó one hundred and thirty-seven wá àwọn ni wọn òmeyì ọmọ tí wọ́n kó ẹ pé <laughs> àníkọ́lọ̀ kó ṣàánú fún wa nínú ìlú yìí gbogbo nǹkan tí wọ́n sọ kalẹ̀ yìí orílẹ̀-èdè Yorùbá òun náà nìkan lọ́nà àbáyọ ẹ bá wa tẹ̀síwájú. and evacuating some children are giving the wrong figures. Wrong figure. Individuals. Okay. It doesn't. Hmm. We have together, bond together, hmm. and deal with them. Okay. Only yesterday, I was at the funeral service of the 17th. heroes of Nigeria. Hmm, ìyẹn ni ìyẹn ni àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n ń dùnbú ní Delta State àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n ń dùnbú ní Delta State lẹ́gbọ́n tí bàbá sọ wípé àwọn wà ń bẹ̀ ẹ̀ wọ́n dẹ̀ ti lọ sí wọn. Elédùmarè ṣàánú ẹni bà ló mọ̀ o. Hmm. Funeral service of the seventeen heroes of Nigeria. Mm. He buried Hmm. Some of their wives are pregnant and little kids their lives. Ṣé gbọ́? Ọ̀pọ̀ nínú wọn nìyàwó wọn wà nínú oyún tó ní àwọn ọmọ kéékèèké. Àbá mi ọlọ́fin méje akéwì àgbáyé ẹ sórí ètò wa. Elédìmọ̀rì àárọ̀ wá lọ́wọ́ o. Ẹ kú iṣẹ́ takuntakun o. Gbogbo apáta ni a kí ní orí ìkànnì yìí ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa gbogbo ẹ̀rọ olùfẹ́ wa pátápátá àwọn ọmọ Yorùbá àtàtà gbogbo apáta ni a kí o wípé ẹ káàbọ̀ sórí ìkànnì wa níbí o bàbá mi ọlọ́fin méje akéwì àgbáyé mo kí yín ọlọ́run ọlọ́jọ́ òní á wà pẹ̀lú wa a ò ní dààmú o orílẹ̀-èdè yorùbá ó máa wá sí ìmúṣẹ láṣẹ ìjùmọ̀ rẹ̀ ilẹ̀ yorùbá á tùbà o nǹkan tá kàn nílò ni wípé a nílò ìfọwọ́sowọ́pọ̀ torí pé yorùbá bọ̀ wọ́n ní àgbájọwọ́ báyìí la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí a nílò láti fọwọ́sowọ́pọ̀ a nílò láti gbáradì láti ní ìfẹ́ eléyìí tí wọ́n kàn sọ nínú aṣọ rọ̀ kì í ṣe rí pé ọlọ́run kó ṣàánú fún wa ni ìfẹ́ ò sí ìfẹ́ ò sí torí pé tí ìfẹ́ bá wà ní fúlàní ò ní kúrò lórí ilẹ̀ wọn wọn ò ní wá sórí ilẹ̀ wa ní yorùbá kọ́ máa wá máa wá jí àwọn èèyàn gbé àwọn èèyàn wà nínú ilé oko etílé wọ́n pààyàn sínú ẹ̀ kì í ṣe lóko o kẹ́yàn kẹ́yàn kọko sẹ́yìn kùlé ẹ̀ kó ti di wàhálà ṣé ẹ ti rí wọn ṣé ẹ ti rí pé wọ́n fẹ́ wá gba ilẹ̀ ni wọ́n fẹ́ pa gbogbo àwọn èèyàn kí wọ́n gba ilẹ̀ ni o wọ́n ní àgbàrá òsọpọ̀ wò onílé ń wò onílé lò ní gbà fún àwa fúnra ara wa àwa la ní gbà torí pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ báyìí ìmú ẹlẹ́dẹ̀ wọn ó ti wọgbà ọlọ́run ọlọ́jọ́ ọ̀nà á sì ràn wá lọ́wọ́ orílẹ̀ yorùbá ó máa wá sí ìmúṣẹ láṣẹ ìdùmọ̀rẹ́ bàbá bọ́lá ahmed tinubu eléyìí tẹ́ kàn ń sọ yìí àwa ọmọ yorùbá orílẹ̀-èdè yorùbá la fẹ́ torí pé àwọn ìgbìmọ̀ tẹ́ ẹ gbé dìde báyìí ẹni wọ́n fẹ́ mójútó ètò ọrọ̀ ajé ṣé ṣèǹtìmà ló wá yẹ kẹ́ ẹ fi sínú àwọn tó fẹ́ mójútó ètò ọrọ̀ ajé ṣèǹtìmà <laughs> tó jẹ́ pé àwọn agbọ́tẹrù àwọn agbésùmọ̀mí àwọn náà ló ń gbowó fún wọn àwọn ló ń spọ́sọ̀ wọn irú ètò ọrọ̀ ajé wo ni ṣèǹtìmà ṣẹ̀fẹ̀ wá mójútó ju wípé kó túbọ̀ máa kó owó sápò ara ẹ̀ lọ ìdí tá a fi ń sọ wípé àwa ìran yorùbá ṣe rí àwọn tí wọ́n kó síbẹ̀ wọ̀nyí wọn ò nífẹ̀ẹ́ ará ìlú o wọn ò nífẹ̀ẹ́ mẹ̀kúnnù o nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò kàn wọ́n o ọ̀rọ̀ mẹ̀kúnnù bí wọ́n ṣe fẹ́ rí jẹ bí wọ́n ṣe fẹ́ rí mu kò kàn wọ́n àwọn eléyìí bámbám ni mo yó ni títí wọn wọn ò mọ̀ bóyá ebi ń pa bàbá ẹnì kọ̀ọ̀kan. kòrígà eléyìí tí wọ́n lọ kó àwọn ọmọ iléèwé níbẹ̀ ṣé àwọn tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí báyìí àwọn ìyá oníyàá tá a sì gbọ́ wípé olùkọ́ wọn tí wọ́n kó wọn pẹ̀lú olùkọ́ yẹn ò bá wọn wá o wọ́n ti pa olùkọ́ o gẹ́gẹ́ bí eléyìí tó ṣẹlẹ̀ ní Èkìtì tó jẹ́ pé dírẹ́bà wọ́n pa òun náà kò bá àwọn ọmọ tí wọ́n kó wọn ò rí wọn wọn ò rí olùkọ́ wọn ò rí dírẹ́bà ní tèkìtì eléyìí tó ṣẹlẹ̀ ní Kaduna yìí náà olùkọ́ wọn wọ́n ti pa ẹni bà ló mọ̀ àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí àwọn ni wọ́n á mọ ibi tí iná ti ń jó wọn àwọn ni wọ́n á mọ nǹkan táwọn sọnù ṣùgbọ́n ẹ̀yin kọ̀ jòkó sínú aṣọ rọ́ọ̀kì ọmọ yín mélòó ni wọ́n ti jí gbé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀jẹ̀lú wọ̀nyí ọmọ yín mélòó ló ti wà nínú àwọn tó ti pa nínú ìlú yẹn mẹ̀kúnnù ló forí ń fá gbogbo ẹ̀ mẹ̀kúnnù ló ń jìyà ẹ̀ ṣó bójúmu kí ló dé yorùbá sì bọ̀ wọ́n ní ìbí òjù bí bí a ṣe bí ẹrú là bí ọmọ kí ló wá dé tẹ́ ẹ wá ń jẹ gàba lé wa lórí fúlàní á ṣe ẹ̀yin ọ̀jẹ̀lú náà ẹ ṣe yín ẹ ò tẹ ẹ wàá rò lọ́jọ́ kan wípé nígbà tí ẹ̀yin máa ń rìn kiri o tẹ bẹ̀rẹ̀ sí ń kàǹpé o àwọn ará ìlú iná ló tẹ̀ka fún yín o ẹ wo ìpínlẹ̀ Ondo báyìí ẹ <laughs> wọ́n ti wọ́n ti wọ́n ti múra àti máa kàǹpéènì báyìí ayédatiwa wọ́n ti ń kó àwọn tó fẹ́ gbàpò tí wọ́n ti ń kó wọn jọ lẹ́yìn ìgbà tá à ń sọ wípé inú ìlú ò dáa kò sétò ààbò ìyẹn ò kàn wọ́n wọn ò dá sí bí wọ́n ṣe fẹ́ bí wọ́n ṣe fẹ́ máa kàǹpé election míì ìyẹn ló dé bá wọn lẹ́yìn ìgbà tí wọ́n ń pa àwọn èèyàn nínú ìlú a ní ká tiẹ̀ kọ́kọ́ mójútó ètò ètò ààbò nínú ìlú ẹ wá nǹkan ṣe sí ètò ààbò tó mẹ́hẹ ẹ mójútó ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ ẹ jẹ́ kí ará ìlú gbé ìgbé ayé ìrọ̀rùn ẹ jẹ́ kí wọ́n gbé ìgbé ayé àlàáfíà ẹ jẹ́ kó olúkálukú ẹni tó bá fẹ́ lọ sóko kó lọ oko ẹni tó fẹ́ lọ ọjà kó lọ sọ́jà kó má di wípé bóyá ẹni tó ń lọ oko ò lè lọ sóko ọlọ́jà ò wá lè lọ mọ́ kò síbi tó fẹ́ rìn sí nínú ìlú ilé ìwé wọn ń wọlé wọn ń kó ọmọ ìjọ là á fẹ́ ṣe léyìí dá àwa Yorùbá a nílò ìfọwọ́sowọ́pọ̀ ara wa ká bá a lè gbára wa bàbá náà wọ́n ti sọ kọjá o àwọn ìlú tá a rí wọ̀nyẹn ìlú tá a rí wọ̀nyẹn kì í ṣe bí wọ́n ṣe rí nìyẹn tẹ́lẹ̀ o àwọn náà wọ́n jà wọ́n jà fún wọn ni o àwọn ló sì fún wọn àwọn bàbá ńlá wọn tí àwọn ọmọ wa ń jèrè ẹ̀ báyìí tí àwọn ọmọ wa ń jàǹfààní ẹ̀ báyìí gbogbo eléyìí táwa náà ń ṣe yìí ẹ̀ fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ni o nǹkan tó ṣẹlẹ̀ ní South Africa nìyẹn o South Africa wọ́n ń pa ìtàn ẹ̀ fún àwọn fọ́rínà tó wà ńbẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ló ń ṣẹlẹ̀ wípé ẹ wá ọ jẹ́ kó rí pé o kì í ṣẹ̀yìn fọ́rínà ni wọ́n sọ wípé kẹ́ wá máa jẹ ọrọ̀ inú ìlú àwọn o àwọn bàbá ńlá àwọn àwọn àwọn táwọn jọmọ inú ìlú yìí ni wọ́n jà fún o ìgbà tí wọ́n sì ń jà fún àwa wọ́n ní ẹ̀yin wà nínú ilé yín tẹ́ ń sùn <laughs> ẹ wo arákùnrin yẹn mo ń wò báyìí ni wípé a ó sọ̀rọ̀ gbá wọn lórí ni ó ní ìgbà tí wọ́n ń jà fún àwọn àwọn fámìlì titi wọn àwọn bàbá ńlá tiwọn ní Sudan wọ́n ń sùn nígbà yẹn àwọn bàbá àwọn ń jìyà wọ́n ń jagun ṣé ó ti clear ṣe rí pé ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ tán ẹ padà sínú ìlú yín ẹ̀yin náà go back to your country and go and fight for your freedom ṣìkẹ̀nà wọn ò jẹ́ kí wọ́n wọlé o òun la fi ń sọ fún wa wípé <laughs> àwa ìran Yorùbá a gbọ́dọ̀ gbàrà wa kúrò lọ́wọ́ Fúlàní a gbọ́dọ̀ gbàrà wa kúrò lóko ẹrú Fúlàní ká fìmọ̀ ṣọ̀kan ká pèsè ètò ààbò sínú ìlú wa Ọlọ́run ọlọ́jọ́ òní á sì ràn wá lọ́wọ́. pregnant and little kids, their lives. Hmm. The love of the nation is in your hand. Hmm. Ẹ gbọ́. The prayer hmm. is in your mind. Mm-hmm. Pray for our country. Ah. Tẹ́ eh. ń wọ́n ní kẹ́ fàdúrà ran orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ o ẹ jọ̀ọ́ àdúrà tó bá ní pé àdúrà ah, tó bá ní ká mú ìlú tó ti ń gbàdúrà wá ní ròbó ní ìlú mi tó gbàdúrà torílẹ̀-èdè yẹn nàìjíríà àwọn míì wà lórí òkè oṣù mẹ́ta nítorí kíni nítorí nàìjíríà yẹn náà ni wọ́n ti ní kí wọ́n ti padà kọ̀ǹtínú o òun bàbá sọ yìí o wọ́n ní kí wọ́n kọ̀ǹtínú kó máa fàdúrà ran orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ o gbogbo ilé tẹ́ ẹ̀ ń sọ yìí kì í ṣe ká jáde ká give speech ká sọ̀rọ̀ bàbá mi ẹ ṣeun jàre wọ́n ní we need action action ìgbésẹ̀ ò la nílò ẹ gbé ìgbésẹ̀ ẹ ṣe iṣẹ́ ẹ wá nǹkan ṣe sí ètò ààbò tó mẹhẹ nínú ìlú kì í ṣe wípé kọ́kọ́ fi microphone sí lọ́wọ́ kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ wọ́n ní àwọn ni wọ́n ti sọ̀rọ̀ bàbá ti sọ̀rọ̀ ẹ gbé ìgbésẹ̀ lásán lórí bí ètò ààbò á ṣe wà nílẹ̀ yorùbá lórí bí àwa ọmọ yorùbá á ṣe bọ́ kúrò lóko ẹrú bàbá Ọọ̀ni of Ifẹ̀ wọ́n wà ní ìkàlẹ̀ níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ yẹn wọ́n wà ń bẹ̀. ọ̀jájá tu Ọọ̀ni of Ifẹ̀ gbogbo lọ́balọ́ba ẹ wá nǹkan ṣe sí ètò ààbò ilé tó mẹ̀hẹ́ nínú ìlú. Educate our children. Hmm. All the members of our church and mosque the sermon we give to them is important. Mm. We don't condemn your own nation. Oh, ṣe ti gbọ́ wọn ní ká má condemn nation <laughs> ní Nàìjíríà o. Ẹ jọ ṣé tí ìgbà tí wọn bá wá ṣe dáadáa yẹn ká máa sọ wípé wọ́n ṣe dáadáa. A ní a gbọ́dọ̀ jẹ́wọ́ ibi tó ń dùn wá ká bá lè rí ìwòsàn ni a ò lè máa pa irọ́ ẹ ń pa àwọn ènìyàn kọ́ bá yín dọwọ́ bò ó àwa ò ṣe àwọn alábòsí àwọn adé Buhari àwọn mélòó láká tí wọ́n ń pa èèyàn nínú ìlú tí wọ́n sọ pé ṣe ni wọ́n stage ẹ̀ ni ìjọ tá bá ti bẹ̀rẹ̀ sí ń pa irọ́ yẹn tá à ń dọwọ́ bò ó ọjọ́ wo nínú ìlú yẹn wá fẹ́ dà ọjọ́ wo la fẹ́ wá rí solution sí a gbọ́dọ̀ pariwo síta kí gbogbo àgbáyé gbọ́ kí wọ́n gbọ́ wa bọ́n ṣe ń pa àwọn èèyàn nínú ìlú o a mọ̀ wípé nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe náà tẹ́lẹ̀ nìyẹn ẹ fẹ́ máa dáwọ́ bò ó kẹ́ bẹ̀rẹ̀ sí máa silent àwọn èèyàn lọ kẹ́ máa pa àwọn èèyàn lọ kọ́ má bàa yín gbọ́ sí i ìdí nìyẹn tí ẹ gbàjà gbàjà bí àmìlà tó sọ wípé kí wọ́n regulate social media a mọ̀ wípé nǹkan tẹ fẹ́ ṣe nìyẹn ẹ fẹ́ pa àwọn èèyàn lẹ́nu mọ́ ẹ ò fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ ìdí nìyẹn tó bá ti wá sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá ẹ ò ní kí wọ́n lọ gbé wọn bàbá wa Ìgbòho ṣá sọ̀rọ̀ lọ́jọ́ kìíní àná ẹ àwọn military wọn ni wọ́n ń review fídíò wọn Gumi sọ̀rọ̀ o wọn ò wọn ò review fídíò ẹ̀ <laughs> oríṣiríṣi Elédùmarè ṣàánú fún wa Gumi sọ̀rọ̀ gbogbo àwọn sultan of Sokoto gbogbo wọn ni wọ́n ń sọ̀rọ̀ àwọn Fúlàní ń sọ̀rọ̀ wọ́n ń ṣe fídíò síta àwọn tí wọ́n ń pa àwọn ènìyàn àwọn ọ̀daràn wọ́n á pààyàn wọ́n á dúnbú ẹ̀ wọ́n á ti ṣe fídíò kí wá ní àwa ọmọ Yorùbá kí la ṣe kí la gbà lọ́wọ́ yín kí la rà nígbà yín tá ò sanwó kí ni bàbá Ìgbòho Òòṣà kí ni wọ́n ṣe gan pàtó wípé káwa ìran Yorùbá ká dá dúró ẹ mú fọ́nrán ibi tí wọ́n ti yìnbọn lùyàn wá ẹ mú fọ́nrán ibi tí wọ́n ti dà lúrú wá ìgbà tá a bẹ̀rẹ̀ sí í ṣe rálì níbo lẹ ti rí wípé Yorùbá nation a ṣe rálì wọn bọ́lọ́pàá jà ẹ ò lè rí ẹ̀yìn yìí gan lẹ̀ ń yàn wá jẹ wọ́n ṣe rálì ẹ pààyàn wọn sọ̀rọ̀ ẹ lọ lé wọn ẹ kó àwọn bàtálíọ̀n sójà lọ tó bá jẹ́ ọmọ Yorùbá ló sọ̀rọ̀ tí Gumi sọ yẹn ah! a mọ̀ wípé nǹkan á ti bàjẹ́ àwọn Fúlàní ẹ wo ìgbésẹ̀ tí wọ́n gbé ní July 1st di bí a ṣe ń sọ̀rọ̀ yìí wọn ò tí ì fi àkáǹtì bàbá oníbàbá ńlẹ̀ o àwọn òkú tí wọ́n pa lọ́jọ́ yẹn wọn ò tí ì kó wọn ńlẹ̀ o ṣé wọ́n lè fi rú ẹ̀ nǹkan tí wọ́n fi lọ ọmọ Yorùbá yẹn ṣé wọ́n lè fi ṣe ọmọ Fúlàní kọ̀ọ̀kan ọmọ Fúlàní wo lẹ tán ti ṣe irú kọ̀ọ̀kan yẹn fún rí nínú history inú ìlú yẹn kẹ bá wa mú síta pé ọmọ Fúlàní rèé o ó pẹ́ tán ti ń ṣerú àwọn kan báwọn yìí nílẹ̀ Yorùbá Fẹlá Kútì ńkọ́ ìyá wọn ńkọ́ ìjọba kan ṣe bí ìjọba náà èwo kan tí wọ́n ṣe fún wọn torí pé wọ́n sọ̀rọ̀ ìjọba wọn ò fẹ́ kí wọ́n tẹ̀sọ́ wípé òkè nǹkan báyìí làwọn ṣe tí ò da o ṣùgbọ́n àwọn Fúlàní wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń ṣe nǹkan tó wù wọ́n kò síbi tí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì tí wọ́n ti ní ọmọ Fúlàní kan rí ó yẹ ẹ lọ gbé e ó yẹ ẹ lọ pàyà ẹ ó yẹ ẹ lọ pa bàbá ẹ ó yẹ ẹ lọ jó ilé ẹ kò ṣẹlẹ̀ rí nínú history inú ìlú yẹn ṣùgbọ́n tó bá ti jẹ́ pé nílẹ̀ yorùbá ni wọ́n á sọ òkè dilẹ̀ ẹ wá ń sọ wípé àjọ jẹ́ nǹkan kan náà àwa àti fúlàní a ò kì í ṣe nǹkan kan náà o torí wípé àwọn òyìnbó àwọn ló dá ọ̀hún wọ̀nyí sílẹ̀ àwọn ló fa wàhálà yìí àwọn ló kẹran mérò àwọn ló dà wá pọ̀ ìdí nìyẹn tá a fi ń sọ wípé lọ́wọ́ tí a dé yìí àwa yorùbá a gbọ́dọ̀ bọ́ kúrò lóko ẹrú fúlàní a gbọ́dọ̀ gbára wa torí wípé àwọn nǹkan tí wọ́n tẹ̀ fi so wá pọ̀ gan-an tó bá tẹ̀ ní kí wọ́n lọ gbé e jáde wá báyìí ó ti expire báwo lẹ wá ṣe sọ wípé ìpìlẹ̀ tó ti bàjẹ́ ìpìlẹ̀ tó ṣiṣẹ́ mọ́ ẹnì kan máa wá máa wá mọ́lé báwo ni ilé yẹn ṣe fẹ́ dúró ẹ̀yin ènìyàn wa ẹ̀yin bá jẹ́ bíríkìlà àwọn tí wọ́n jẹ́ mọ́lémọ́lé ẹ bá wa máa jẹ́rìí sọ́rọ̀ yìí wọ́n ní tí ìpìlẹ̀ bá ti bàjẹ́ wọ́n ní kí lolódodo yóò ṣe foundation tó dúró <laughs> foundation tó tó ti bàjẹ́ ó ti yẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ó ti yẹ̀ láàrin ó ti yẹ̀ ní gbogbo ẹ̀ ẹ wá ń kó búlọ́ọ̀kù lé e lórí ẹ jọ̀ọ́ kì í ṣe wípé bẹ́ẹ̀ bá ṣe ń kólé ó máa máa dàwó nì bẹ́ẹ̀ bá ṣe ń mọ́lé ó máa máa dàwó nì kẹ má tẹ̀ lo Dangote sìmẹ́ǹtì ẹ lọ sí Ethiopia àbí kẹ lọ sí Amẹ́ríkà ẹ lọ Canada kẹ lọ kó sìmẹ́ǹtì wá wọlé tẹ́ bá ṣe é mọ́ máa máa dàwó ni wọ́n ní amúkọ ẹrù rẹ̀ wọ́ ó ní òkè lẹ́wọ̀ ẹ̀ wo ìsàlẹ̀ ó ní à ẹ máa ń wòkè ẹ̀ wọ́ ẹ̀ mọ̀ pé ìsàlẹ̀ ó ti wọ́ wá ni ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní amalgamation nineteen fourteen ó ti expire ẹ sì wá wo gbogbo eléyìí náà tí wọ́n wá fi ń jẹ gàba lé lórí ìyẹn náà ní constitution is a fraud nineteen ninety nine constitution àwọn wo ló kọ́ ọ́ ibo ni wọ́n ti kọ́ ọmọ Yorùbá mélòó ló wà ní ìkàlẹ̀ ńgbà tí wọ́n kọ́ wọ́n sì wá gbé ilé wa lórí wọ́n ní dandandandan a gbọ́dọ̀ jọ máa lò ní tí wọ́n sì mọ̀ wípé gbogbo nǹkan tó wà nínú ẹ̀ o àwọn ló fẹ́bọ̀ o àwọn ni ọ̀dọ̀ wọn ló fìdí sí o ìyànjẹ yìí pọ̀ bàbá mi ẹ káàbọ̀ sórí ètò wa bàbá mi Prince Adesina Akọgun wọn lọ Ọlọ́run nìkan ló lè kó kó wa ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni um ẹ ṣeun gan ni wọn ní ìlú ta ni kò dáa àwọn olórí àwọn olórí ni kò dáa mo máa ń sọ̀rọ̀ yẹn mo ní àwa ọmọ yorùbá a ò ṣìlú yà adarí la ṣì ní a ò ṣìlú yà àwọn adarí la ṣì ní tá a bá ní adarí dáadáa ni ẹ wò ó kò sẹ́ni tá tẹ ronú ẹ wípé a òun fẹ́ kúrò nínú ìlú òun kò sẹ́ni tó máa ìrònú yẹn ò lè wá sí ẹnì kankan lórí torí pé nígbà tí nǹkan tó ń fẹ́ orí nínú ìlú ẹ̀ o lọ iléèwé bó ṣe ń jáde báyìí oríṣẹ́ o ń ṣe dáadáa gbogbo nǹkan ọrọ̀ ajé ẹ̀ o ń lọ síwájú kò sí pé o sùn o ń bẹ̀rù àti sùn kò sí pé o ń lọ oko o ń bẹ̀rù àti lọ oko o ò lọ ọjà kó bẹ̀rù kò sí bó ṣe fẹ́ ṣe wípé à ẹ ẹjọ́ èmi àtàwọn ọmọ mi bá ṣe fẹ́ kó nínú ìlú ìlà ń wá kò lè wá sí wa lọ́pọlọ gan. pírẹ́tà fi rí àwọn àwọn ta ló ń bá káwọn náà máa wá sórí ilẹ̀ wa kọ́ wa máa wá ṣiṣẹ́ iṣẹ́ ilé ìta ló ń ṣe lọ́dọ̀ wọn òyìnbó mélòó lẹ́rí tó ń wá kí ló fẹ́ wá ṣe nǹkan tí wọ́n ń fẹ́ ti wà nínú ìlú wọn àwa náà a sì ní gbogbo àwọn nǹkan wọ̀nyẹn a ní jù wọ́n gan lọ ṣùgbọ́n àwọn adarí burúkú tó jẹ́ wípé ìkà ni wọ́n tara wọn nìkan ni wọ́n mọ̀ gbogbo àwọn àǹfààní eléètò ẹ̀ka jọ máa jẹ àwọn nìkan ni wọ́n ń jẹ wọ́n ń dá jẹ ni ìdí tá a fi ń sọ ni pé àwa ìran Yorùbá àwa ni ká ká dá dúró àwa ni ká ronú ara wa wípé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí kì í ṣe nǹkan tó bójúmu ni ọmọ ẹlẹ́ran wa ti wá ń jẹ egun ọmọ aláṣọ wa wá ń wà kísà ṣó bójúmu ṣó bójúmu ìyànjẹ gidi ni. bẹ́ẹ̀ bàbá mi wọ́n ní ìlú tá a wà dára àwọn olórí wa ni kò dáa wọn ò dára rárá ni wọn ò tẹ̀ dá síbì kankan wọn ò ro ti mẹ̀kúnnù mọ́rọ̀ tí wọ́n ní ṣàdé bẹ́ẹ̀ ipò owó òun ló ń gbé wọn lọ síbẹ̀ ipò àtowó wọn ò wá wò wípé ipò àtowó táwọn ń lé báyìí báwo ni mẹ̀kúnnù ṣé ipò tẹ̀yìn ń lé lọ yẹn òun ni mẹ̀kúnnù ti fẹ́ jẹ ipò tó ẹkọ̀ gbé sórí yẹn orúkọ èmi náà ti ṣe ààrẹ èmi náà ṣe gómìnà èmi náà ṣe sínétọ̀ kó ṣáà ti wà lákànlẹ̀ ṣùgbọ́n àwọn ará ìlú ńkọ́ ẹ wá wo àwọn orí tí wọ́n fi kó bá báyìí pẹ̀lú pé àwọn torí pé wọ́n fẹ́ jẹ́ orúkọ ẹ mọyì àwọn èèyàn tó ti fi pa torí pé wọ́n fẹ́ bọ́ sípò ẹ mọyì ẹ̀mí tó ti sọnù kí ló dé a ò lè máa bá a lọ báyìí ọlọ́wọ́ ní jẹ́ ká báráyé fọwọ́ tì o òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àwa ìran Yorùbá a gbọ́dọ̀ ronú ara wa ká wá bá ṣe máa gbára wa ìgbésẹ̀ ká gbáradì ìfọwọ́sowọ́pọ̀ la nílò bàbá sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú fọ́nrán yìí tó jẹ́ wípé nǹkan tó yẹ káwa gangan gangan ká ronú sí ni. wọ́n ní wọ́n lè ṣe inú ìlú yẹn dáadáa ìbéèrè tá a wá bè lọ́wọ́ wọn ni pé gẹ́gẹ́ bí àdarí kí ló dé tí wọn ò fi ṣe inú ìlú yẹn dáadáa àwọn náà ló sọ wọ́n ní Canada France kì í ṣe pé wọ́n ṣe lílé ní nìyẹn wọ́n ní wọn ò rí bẹ́ẹ̀ they fight for their battle bàbá ló sọ wa wọ́n ní àwọn ni wọn láti gbọ́ ẹ kí ló wá dé gbogbo iná mọ̀nàmọ́ná tó ń tan yẹnyẹnyẹn ní Jerúsálẹ́mù ní Mẹ́kà wọ́n ní àwọn náà náà lè ṣe nínú ìlú wa ẹ kí ló wá dé tó ṣe rí bẹ́ẹ̀ láti yọjọ́ yìí kí ló ṣẹlẹ̀ nǹkan táwa náà mọ̀ ni wípé gbogbo wọn lọ Dubai wọn lọ gbogbo ẹ yìí nǹkan tá a lè ṣe nínú ìlú wa ni àwọn owó tí yẹ kẹ́yìn fi dìvẹ́lọ́pù inú ìlú títí wa òun lẹ̀ ń kó lọ fún wọn lókè òkun òun lẹ̀ ń kó lọ fún wọn ní Dubai ẹ wo gbogbo àwọn kò sí pẹ́sidẹ́ǹtì kan tí wọn ò ní villa sí Dubai Buhari ní ọmọ ẹ̀ ní òtẹ́ẹ̀ síbẹ̀ Àtíkù ibẹ̀ ló wà ó kọ̀ wálé wá gbé àpótí ni ó ti ti sá padà síbẹ̀ Dino Melaye gbogbo ìgbésí ayé ẹ̀ Dubai ló ti ń lò ó lẹ́yìn tí wọ́n fi jẹ sínétọ̀ ní Kogi o ẹ lọ sí constituency ẹ ẹ lọ sádùúgbò ẹ ẹ lọ sí ìjọba ìbílẹ̀ ẹ wò wípé kí ló ṣe nígbà tó wà ń bẹ̀ ṣùgbọ́n ó jókòó sí Dubai òun náà ló ti padà wá ó ti wá padà gbé àpótí ní ìpínlẹ̀ ní Kogi ṣe ti rí wípé wọ́n kàn bí àwọn wọ́n mú ará ìlú ń ṣeré ni o wọ́n ti wá sọ ará ìlú di ìmí tẹ̀ wọ́n sọ wọ́n di igbá igbá ìnuwọ́ wọ́n sọ wọ́n di àkíkàràgbá tí wọ́n kàn ń plé wọn ìwọ tó wà ní sínétọ̀ tó yẹ pé o ò ṣe nǹkan kan bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà nílẹ̀ yorùbá wà á rí wọn gbogbogbogbogbò gbà tó fi wà ní gómìnà o ò ní rí nǹkan tí wọ́n ṣe wàá kàn dédé máa gbọ́ wípé wọ́n ti yàn wọ́n sí mínísítà o ìgbà tí wọ́n wà ní gómìnà kí ni iṣẹ́ tí wọ́n ṣe nínú ìlú wọn kí ni nǹkan gidi kan tẹ́lẹ̀ rí tọ́ka sí wípé gẹ́gẹ́ bí gómìnà o wọ́n lu ọdún mẹ́rin o wọ́n lu ọdún mẹ́jọ o ẹlòmíì ti gbé ẹ̀ méjì tó ti wọlé ẹ ò lè rí nǹkan ẹ̀yẹ̀ tọ́ka sí wípé ah gómìnà yóò gbìyànjú nǹkan tó ṣe ni ẹ ò lè rí i gbèsè tí ni ẹ wo yetola ní Ọ̀ṣun Adeleke máa débẹ̀ báyìí ó ní gbèsè àwọn òṣìṣẹ́ ìjọba lòún san tí Oyètọ́lá fi sílẹ̀ ìyẹn ni wọ́n máa ṣe ṣeṣeṣeṣe títí títí báyìí tí kìíní yẹn tẹ́nà yẹn àti pé ìyẹn náà àti lọ ó wá san gbèsè ni ìmí náà bá ti padà dé ìyẹn náà àti wá san gbèsè torí eléyìí tó wà ń kò lè san gbèsè tó wà ń tán ara àwọn nǹkan tá a ní kí àwọn ará ìlú kí wọ́n máa wò nìyẹn ẹ má kọ̀ jẹ́ kí wọ́n fún yín ní three thousand lẹ́ni wọ́n fún yín ní two thousand two thousand five thousand tí wọ́n wá fún yín gbogbo ìgbà ìdìbò ẹ jọ̀ọ́ èèyàn mélòó nínú yín ló sì ná owó yẹn báyìí <laughs> ṣó tẹ ilẹ̀ ọjọ́ kejì tẹ ẹ̀ mọ́ ba lọ́jọ́ tí wọ́n fún wọn ni òun la fi máa ń sọ wípé <laughs> àwa fúnra wa la máa gbára wa ẹgbẹ̀rún márùn-ún mi tí mo yẹ ẹgbẹ̀rún tí wọ́n fẹ́ fún yín tó fẹ́ tán ìṣòro ayé ẹnì kọ̀ọ̀kan wa nǹkan tí a máa jẹ àǹfààní kan bákan náà òun ló yẹ kí wọ́n ṣe sínú ìlú tí kò ní sí ìyànjẹ ń bẹ tó pé gbogbo alájọ ní àjọ ní ìlú ni àjọ ní gbogbo nǹkan tó wà nínú ẹ̀ ni kì wá ṣe wípé ah èmi eh, bùrọ̀dá mi ti mọ sínétọ̀ ah ẹ̀gbọ́n mi mọ mínísítà wàá bá ẹ wáṣẹ́ o ò bá ti mọ olóṣèlú o ò lè ríṣẹ́ ayé <laughs> bàbá mi ẹ ṣeun gan ni jàre wọ́n ní bàbá mi Prince Adésínà Akọgun wọ́n ní ẹ bá mi kan orin yìí fún wọn o wọ́n ní gbogbo wọn ló lọ́wọ́ ń bẹ gbogbo wọn ló lọ́wọ́ ń bẹ bí Nàìjíríà ṣe dà yìí gbogbo wọn ló lọ́wọ́ ń bẹ <laughs> bàbá mi ẹ ṣeun gan ni jàre. ọlọ́run lọ́ba dákẹ́dájọ́ yóò ṣèdájọ́ kó wa bẹ́ẹ̀ ni ọlọ́run ló máa ṣèdájọ́ ọlọ́run ló ṣèdájọ́ àfẹ̀yìn pẹ̀ràn òun lọ̀rọ̀ tó wà ńbẹ̀ yìí gbogbo wọn pátá lọ́jọ́ lọ́wọ́ ńbẹ̀ àtẹ̀yẹ tó wà ńbẹ̀ báyìí àtẹ̀yẹ tó ti ṣe tán àtẹ̀yẹ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn torí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ti gbègbè ìgbìmọ̀ kan dìde báyìí o àwọn ìgbìmọ̀ tó fẹ́ mójútó ètò ọrọ̀ ajé inú ìlú ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa àti play ibi tí wọ́n ti sọ̀rọ̀ yẹn síwájú wọ́n ti gbé ìgbìmọ̀ míì dìde tó fẹ́ mójútó ètò ọrọ̀ ajé inú ìlú ẹni àkọ́kọ́ tó wà ńbẹ̀ náà ni sẹ̀ǹtímọ̀ sẹ̀ǹtímọ̀ kàṣímù kàṣímù sẹ̀ǹtímọ̀ igbákejì ààrẹ orílẹ̀-èdè <laughs> ah, ṣé wọ́n ń wáìnì wa ni torí kò yé mi ni o sẹ̀ǹtímà wà nínú àwọn àjọ tó fẹ́ mẹ́tò tó fẹ́ mójútó ètò ọrọ̀ ajé ní ìlú ẹjọ́ ọrọ̀ ajé wo ni sẹ̀ǹtímà fẹ́ mójútó apá bíi ọjọ́ ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú àwọn bíi mẹ́tàdínlọ́gbọ̀n míì tí wọn ò dárúkọ àwọn méjì yẹn bàbá jẹ́ ṣíámàánú wọn ààrẹ orílẹ̀-èdè nàìjíríà jẹ́ chairman wọn àjọ tuntun tí wọ́n ṣẹ̀ kó jọ hmm, wọ́n kó wọn jọ pé kí wọ́n mójútó ètò ọrọ̀ ajé inú ìlú ẹ yé máa tàn wá lórí irọ́ nígbà tá a mọ̀ wípé gbogbo àwọn tí wọ́n jọ ṣètò ìjọba pẹ̀lú búbù <laughs> kí ni nǹkan tí kí ni kí ni àbájáde kí ni àbájáde ètò gbogbo ilé tí wọ́n ṣe a ò rí nǹkan kan náà ni pàbó náà ni gbogbo ẹ̀ padà já sí torí pé ẹ ti mọ nǹkan tó wà nínú ìlú yẹn gbèsè ó kúnlẹ̀ bẹ̀rẹ̀bẹ̀ báyìí ni gbèsè ni wọ́n ń san wọn ò lè fẹ́ ṣe nǹkan ẹyọ kan kán má lọ ya owó wọ́n máa ya owó ni pẹ̀lú gbogbo ọrọ̀ ajé tá a ní àwọn ọrọ̀ ajé tá a wá nìyẹn gan-an ẹ níbo ló wá wọlé sí o torí pé ẹ ò kàn lè sọ wípé inú ìlú yẹn wà àwọn ọrọ̀ ajé wọ̀nyẹn tó yẹn kẹ́ máa sọ wípé ẹ̀ ń yáwó ní World Bank ẹ̀ ń yáwó ní China tó bá yá gan báyìí ṣáná máa bẹ̀rẹ̀ sí wá máa fẹ́ ní everybody lórúkọ olúkálukú á lọ máa mórúkọ tó fẹ́ máa jẹ́ ní ṣáínà torí gbèsè tó wà ńlẹ̀ kí ló dé tí ọ̀la fẹ́ ṣe léyìí dá àwa ìran yorùbá a gbọ́dọ̀ gbàrà wa kúrò nínú ilà ìlò ebi wàhálà ètò ààbò tó mẹ́hẹ̀ tó wà nínú ìlú orílẹ̀-èdè yorùbá òun nìkan lọ́dọ̀ àbáyọ mo máa ń sọ torí pé púpọ̀ àwọn èèyàn máa ń wò wípé ẹ kàn fẹ́ fi dá wàhálà lẹ̀ ni kò sí bá ṣe fẹ́ ṣe Yorùbá a máa dá dúró torí pé àwọn orílẹ̀-èdè tó tó wa wọ́n dá dúró o tí wọ́n sì ń ṣe dáadáa ìfọwọ́sowọ́pọ̀ la kò nílò tá a bá dá dúró àǹfààní púpọ̀ wà ń bẹ fún wa tá a máa jẹ a máa mójútó ètò ọrọ̀ ajé ní ìlú wa fúnra wa kò ní sí wípé wọ́n ń jẹnẹrétì owó lẹ́kọ̀ọ́ wọn kó lọ Àbújá kò ní sí wípé àwọn nǹkan àlùmọ́ọ́nì wa eléyìí tó yẹ kó ṣe wá láǹfààní wọ́n ṣẹ̀ wá kó lọ ó di aṣọ rọọkì o gbogbo allocation àti tòǹdó àti tèkìtì o gbogbo epo wa ibo náà ti wá ń wá ẹ mọye epo tí wọ́n smuggling lọ láti ìlàjẹ tí wọ́n wà lọ sí Cameroon wọ́n smuggling ẹ̀ tí wọ́n gbé gba kí ni orúkọ ìlú tó wà lọ́nà Cameroon yìí Calabar lọ́hùn tí wọ́n kó gbabẹ̀ lọ láti ìpínlẹ̀ Ondo ẹ wá sọ fún wa ẹ mọye state tí wọ́n gbà kọjá